الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú àwọn رمضان أريد مكاني إن أريد nínú àwọn eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìpè ká mójútó nítorí ká lè bá aṣọ oríire láyé ká lè bá a là tó bá di lọ́la òkèèyà à ń bẹ ọlọ́run ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó bá wa fi àlùbáríkà sí oṣù Rajab àti Sha'ban kọjá kí oṣù Ramadan náà kó bá wa láyé tó bá wa bá wa láyé kọlọmọ bó ṣe àti gba àwẹ̀ rẹ̀ nírọ̀rùn fún wa àti máa dìde dúró sẹsìn fọlọ lóru rẹ̀ kó ṣe nírọ̀rùn fún wa kọlọmọ bá wa ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ oníkálukú wa ìrẹ ọmọ ìyá mi mùsùlùmí ní gbogbo ojoojúmọ́ àti ní gbogbo ògbà àti ní gbogbo àyíká yìí má ṣe gbàgbé kí ni sábàbí pàtàkì tọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ ṣẹ̀dá wa kí sì ni ìdí pàtàkì tó mú wa máa bẹ lókè pẹ̀ oníkálukú wa náà la mọ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dá àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan kan yàtọ̀ sí kí n lè bá a pa wọ́n láṣẹ wọn máa jọ́sìn fèmí nìkan ṣoṣo àti sábàbí tó mú wa máa bẹ òun náà ní ká lè bá a máa jọ́sìn fọlọ́ àwọn sì ti mà ikú ẹni tó bá jọ́sìn fọlọ́ orí ara rẹ̀ ló ṣe láǹfààní ẹni tó bá wá kùnà láti jọ́sìn fọlọ́ kò ní ẹnìkankan lára bí ìbá sórí ara rẹ̀ alimami nawawi rahimahullahu ta'ala wọ́n wòye sí àyà yìí wọ́n ní àlàyé yéké ń bẹ nínú rẹ̀ nípa wípé ńṣe lọ́lọ́run ọba ṣẹ̀dá wa nítorí kálíbà máa jọ́sìn fún a pé ọ̀ràn yẹn nìyí lórí gbogbo àwa tó lọ ń dá kálí bá a máa jọ́sìn fún ipe ká mójútó ń tọ́lọ̀ ń ọba tìtorí rẹ̀ ṣẹ̀dá wa ká sì tàkìtì papọ̀ sí nǹkan míì tó lè gba nǹkan yìí kúrò lọ́wọ́ wa ká mẹ́sì jẹ́ ẹni tó fálà fúnlé ayé tó gbàgbé ń tọ́lọ̀ ń ọba tìtorí rẹ̀ ṣẹ̀dá rẹ̀ bákan náà ìrẹ́ ọmọ ìyá mi mùsùlùmí tó ń bá rántí sábàbí tó múni máa bẹ mọ́tòsí gbàgbé irú ọlá ńlá àjùlọ tó hàn eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún ọ lórí àwọn míì nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá torí pé ìdẹ̀rọ ọlọ́run ti ń bẹ lórí oníkálukú wa ọ̀pọ̀ jọjọ ó sì kọjá téèyàn lè mọ iye òǹkà rẹ̀ kò sí kà dípò pa àmọ̀ iye tó jẹ́ ọlọ́run ọba ni wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ ẹ bá lè fẹ́ gbìyànjú láti ka iye ìdẹ̀rọ ọlọ́run tó ṣe léyìn lórí ẹ lè má yọ kárẹ̀ èyí tó wá ga jù nínú ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún wa kò sí bí ìdẹ̀ra ẹ̀sìn Islam yìí báyìí wú ọ̀tún kó o sì wò sí i iwájú àtẹ̀yìn níbikíbi tó bá bára rẹ wàá rí ogunlọ́gọ̀ àwọn èèyàn táwọn náà ń gbé pépẹ̀ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá wa ń kọ́ tí ò sí ìdẹ̀ra yìí tí ò sì sì kẹ́ wọn. tọ́yẹ pé nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn Islam làwọn ń ṣe shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah kò tí ì ráyè dé orí ahọ́n àwọn dípò pé wọ́n ò rí wí jáde ọlọ́run bá sì ti ṣe léyìí ní rọrùn fún ọ sí ó yẹ kó o dúpẹ́ fọlọ́ bákan náà tó bá tún wá wò lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti ṣe ọ́ mùsùlùmí tán tún wọ àwọn ẹ̀ńtà ńjọ ń jẹ́ mùsùlùmí kan náà tó ṣe é pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tún wà lábẹ́ àbòradà apá àjọ jẹ́ mùsùlùmí tó ṣe é pé àwọn kì í hùwà mùsùlùmí àwọn kì í ṣèṣe mùsùlùmí àwọn kì í ṣe nǹkan kan nínú tọ́lọ̀n sì pa wá láṣẹ àbí ìtànàbí Muhammad sallallahu alayhi wa sallam tó fi mà wá ọlọ́wọ́n bọ̀ wá ní títí orí bẹ́ẹ̀ èwo ló ní dúpẹ́ sọlọ́wọ́n bá sí. gbogbo wa nísìn nígbà tá a jí láàárọ̀ yìí àwọn gbólóhùn ìrántí ọlọ́run ìtànàbí sallallahu alayhi wa sallam ní káwí ó dájú pé gbogbo wa la wí. a sì tún jí akọrí mọ́sálásí a lọ ṣe sọ̀látù subh àdúpẹ́ sọ́lọ̀ ọlọ́nkọ́ gba lẹ́sìn lọ́wọ́ wa nígbà tí àwọn èèyàn míì wà táwọn náà sì ń jókòó mùsùlùmí yìí tó ṣe é pé ọ̀fọ̀ lẹ́lòmíì mú banu ní kí a tó jí làárọ̀ yìí ọ̀gọ̀ọ̀rọ̀ ẹlòmíì tá à ń jọ mùsùlùmí kò tí ì kásù bá dì sìn ẹ torí tọ́lọ̀ tí wọ́n bá ronú pọ́lọ̀ wọn bá ọ̀làwọ̀ nínú táwọn àtìyìn tọ́jà dánwò fún wa tó ní dúpẹ́ sọ́lọ̀ wọn bàbí nìyẹn ó dúpẹ́ sọ́lọ̀ bákan náà tó rántí má ṣe gbàgbé nígbà kankan pé nínú ìdẹ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba tó ṣe fún ọ òun náà ni dídá ọ sí tọ́lọ́run ọba dọ́ ọ sí dọ́jọ́ òní dídá ọ sí tọ́lọ́run ọba dọ́ ọ sí dọ́jọ́ òní tí wọn náà ṣe ń rí àpẹẹrẹ pé ó ṣeé ṣe ó súnmá kí wọn náà jọkàn nu ẹni tí ó láǹfààní àti gbàwé Ramadan tí ń bọ̀ yìí ìdẹ̀ra ńlá ni rántí pé àwọn kan wà tó ṣe é pé àjọ gbàwé tó ni pẹ̀lú wọn ṣùgbọ́n táwọn ti dara alẹ̀ báyìí wọ́n ti tẹ́rí gba sọ wọ́n ti dẹni tó ṣe pé tá a bá pè wọn ò tún lè jẹ́ wa mọ́ kò ikpe kí rọmọdọ́nà lẹ́yìn rọmọdọ́nà lẹ́yìn rọmọdọ́nà lẹ́yìn rọmọdọ́nà kọ́ má ba wọn láyé ṣùgbọ́n àkọọ́lẹ̀ ńkọ́ ó ti gbẹ. ọlọ́wọ́n ọba tó wá dáwọ́ sí dọjọ́ òní ó yẹ kó ọ́n mà ikpe ìdẹ̀ra ńlá òun náà ni ọlọ́wọ́n ọba ṣe fún ọ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní gígùn ẹ̀mí ìgbaniláyè ni lórí àtitúnlẹ̀ àlékún sẹ́ẹ̀rì kèsì pé tẹ́mi rẹ̀ bá gùn ńṣe lọ́lọ́wọ́n bá gbọ́ ọ láyè lórí àtitúnlẹ̀ dáràn lórí ọ̀ràn kẹlà gígùn ẹ̀mí ìdẹ̀ra ńlá ni látàrí ìgbaniláyè tí ń bẹ nínú ẹ̀ láti tún rí àlékún sẹ́ẹ̀rẹ́sì torí di eléyìí báyìí ọlọ́run ọba wa tọ́wọ́ á ní kí wọ́n máa bẹ títí dọjọ́ òní tí ò tí ì pa ọ́ tó sì ń súnmọ́ yín pé pẹ̀lú ògo ọlọ́run rọmọdọ́nà yìí ó ṣe é ṣe kọ́ bẹ́ẹ̀ mi pẹ̀lú rẹ láyé èwo làwọn àní dúpẹ́ sọ́lọ̀ wọn bá sí lẹ́yìn tá a ti mọ̀ pé ìdúpẹ́ sọ́lọ̀ ní máa jẹ́ kí àwọn àdẹ̀rù tún máa jẹ́ ọ̀tún ọ̀tún lọ́wọ́ èèyàn torí pé ọlọ́wọ́n bá ní la in shakartum la azidannakum dájúdájú tẹ́ ẹ bá fi lè dúpẹ́ sẹ́mi ọlọ́run lórí àwọn àdẹ̀rà tí mo ṣe fún yín mo búra yín pé màá ṣe àlékún dẹ̀ra fún yín torí di eléyìí èwo ló ní dúpẹ́ fọlọ́wọ́n bá sí lórí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ọ yìí báyìí a sì ti mà wípé ó ti wáyé nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam níbi tó ti ń pàkíyèsí wa ká ṣe àmójútó àwọn kankan kí wọ́n tó di àtòjíjẹ mọ́ wa lọ́wọ́ ó ní ightanim khamsan qabla khamsin gbìyànjú láti jàǹfààní nǹkan márùn síwájú kó tó di márùn mi mọ́ lọ́wọ́ hayataka qabla mautik ṣe àǹfààní nínú ìgbésí ayé rẹ síwájú kó tó di kú mọ́ lọ́wọ́ ìgbésí ayé là ń lò lọ yìí ẹ jẹ́ kí a ṣiṣẹ́ rí nínú ìgbésí ayé wa lóhun tí ó padà máa wúlò fún wa lẹ́yìn ìgbà tá a bá kú. wa sihhataka qabla saqamik àlàáfíà rẹ máa lò ó síwájú káàrí ò tó dé nítorí pé gbogbo ẹni tó máa ń sẹ̀mí iná ni ó padà kú gbogbo ẹni tó bá sì lálàáfíà iná ni ó ṣeéṣe kó tún sàárẹ̀ nítorí pé ilé ayé ilé àdánwò ni. saragaka qabla shughlik sí àmúlò ìgbà tó rójú kó tó da ìrójú mọ́ ọ lọ́wọ́ gbogbo ẹni tó rójú tó ráyè lónìí kó máa rántí pé rírójú a máa padà da ìrójú ìgbà tó wá rójú yẹn ló dáadáa fún tí ó wúlò fún ọ kó tó da ìrójú mọ́ ọ lọ́wọ́ wa shababaka qabla haramik ìgbà ìwé rẹ ìgbà tó jọ̀dọ̀ tí ègún lápá rẹ lò dáadáa tẹ́mi rẹ bá gùn kó tó dògbó mọ́ ọ lọ́wọ́ torí ń tá a lè ṣe nígbà ọ̀dọ́ kò dájú pa a lè ṣe nígbà tá a bá gbó. wa ghinaka qabla faqrik anábìíní tún lo àsìkò tó wà nínú ọ̀rọ̀ ṣáájú kó tó dá ìní mọ́ ọ lọ́wọ́ a ti mọ̀ pé ìyípadà aláìní náà ni pé kó di olówó ìyípadà tó sì lè ṣe olówó òun náà ni kò da láìní eléyìí ó máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé kọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ kò sì ní pin lórí àwọn èèyàn ti wò yìí ẹni tó ní dání tí ò ní má ẹni tí ó sì ní padà dẹni tí ó ní torí ẹ̀ àwọn nǹkan wọ̀nyí lò dáadáa síwájú kún tó di àtòjíjẹ mọ́ ọ lọ́wọ́ abu abdullahi al òun ló gbé ẹgbàá wáyé jáde nínú tírà rẹ̀ al èyí tí Sheikh Al-Albani tí wọ́n sì sọ pé àdéhìí tó gún régé ni. ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ Abi Bakra radiyallahu anhu ó ní ẹnìkan bí anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ayyun nas khayr tálẹ́ni tó lóore jù nínú àwọn èèyàn tálẹ́ńtọ́ dáa jù nínú àwọn èèyàn anabi dalóhùn ó ní man tala umruhu wa hasuna amalu gbogbo ẹni tẹ́mi rẹ̀ bá gùn tó sì ṣe àwọn sẹ́tọ́ rẹ̀ wá òun lẹ́ni tó dáa jù ẹ̀mí kìí ṣe pé kọ́kọ́ gùn lásán kó gùn fún ìbàjẹ́ àbí kó gùn lórí àìda kó gùn lórí àìṣetọ́lọ́n rárá eléyẹn ẹ̀mí rẹ̀ ń kàn gùn ń gun lẹ́ẹ̀dẹ̀ ìyàtọ̀ lọ́n pèsè kalẹ̀ fún mi ṣùgbọ́n ẹni tó lóore jù òun náà lẹni tẹ́mi rẹ̀ bá gùn tí ó sì dáa níṣẹ́ tíṣẹ́ rẹ̀ púpọ̀ ẹni náà tó wá béèrè ó ní fa ayyun nas sharr tálẹ́ńtọ́ aburú jù nínú àwọn èèyàn ìrẹ́ anabi sallallahu alayhi wa anabi ni òun náà ni gbogbo ẹni tẹ́mi rẹ̀ bá gùn. ṣùgbọ́n tí sí ọwọ́ rẹ̀ ọ̀dà alimami Tirmidhi olóògbé ẹgbàá wáyé jáde ó sì sọ pé hadithun hasan eléyìí á fi hàn wá ikú ńgbà tó lọ́wọ́ bá dá wa sí títí dọjọ́ òní tí ò tí ì ní kí àwa náà dára lẹ̀ ẹ ká lo àǹfààní bíbẹ láyé títí di ọjọ́ òní fún nǹkan tí ó padà wá sí wa láǹfààní tí ó wúlò fún wa ṣáájú ká tó kú àti ìgbà tá a bá fi ilé ayé sílẹ̀. Si ìrẹ ọmọ ìyá mi má tún ṣe gbàgbé ní gbogbo ìgbà ìpè ẹ̀sìn tá à ń ṣe ni ẹ̀sìn Islam gbogbo ní tó sì ń bẹ lábẹ́ ẹ̀sìn Islam yìí lójú pọ̀nà tá a máa gbà sí lọ́n kò sí ọ̀kan nínú rẹ̀ tó lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run tó pa wá láṣẹ pé ká máa jọ́sìn fún un lónìí kan ṣoṣo láì kò òun náà ní ṣíṣe àfọ̀mọ́ àjọsìn fọlọ́n gbogbo níta máa ń ṣe lẹ́sìn kárí pé torí tọ́lọ́n là ń ṣe ń ṣe á ṣe nítorí èèyàn sọ́ra fún kárí mi sọ́ra fún àsọgbọ́ni torí pé nǹkan méjèèjì yẹn ó máa ń ba sí ọmọ èèyàn jẹ́ ni ó máa ń wú iṣẹ́ eré tégbòtégbò téèyàn ò fi ní lọ bá nǹkan kan pàdé lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà ìwọ náà gbìyànjú láti jẹ́ kí àwọn sẹ́ẹ̀rì kan wà fún ọ láwọn sẹ́ẹ̀rì tí ó pọ̀ eléyìí tó ṣe pé àwọn èèyàn ò ní mọ̀ nípa rẹ̀ ọlọ́run ọba nìkan ni ó mọ̀ nípa rẹ̀ téèyàn ọba tí ì máa ṣe bẹ́ẹ̀ èèyàn tí ì máa palẹ̀ mọ́ di ọjọ́ ọkú rẹ̀ èèyàn sì rántí pípọ̀ la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ó lè jọjọ jẹ́ kí àwọn sẹ́ẹ̀rì kan pọ̀ nínú àwọn sẹ́ẹ̀rì rẹ̀ tó ṣe pé tó bá yẹ lọ́lọ́run ẹ̀dọ́ ọlọ́run kan ọ̀mọ̀ pò ń ṣe so eléyìí ó máa ń jogún al-ikhlas fún yàn torí di eléyìí báyìí ẹni tí ò bá ní ikhlas àṣedànù ni o torí pé ikhlas ó dà gẹ́gẹ́ bí orí lára ẹyẹ tó ní ìyẹ́ ṣùgbọ́n tí ò lórí níbo lọ́ fẹ́ fò lọ kò síbi tó lè rí fò lọ torí ẹ ikhlas ó pàtàkì púpọ̀ kó wà nínú ṣe wa torí pé ẹni tí ò bá ní ikhlas aláṣedànù nìyẹn aláṣẹ sórí ibú nìyẹn torí pé ọlọ́run ọba ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ ká máa fẹ́ nìkan sorogún fún lọ nínú ìjọsìn. bákan náà a rí ní ìgbà tí ìjà ṣẹlẹ̀ láàrin habila àti qabila táwọn méjèèjì tọjọ ọmọ baba wa anabi adam aleyhi salam tóbìnrin dájà lẹ láàrin wa tí wọn ní kókìní kejì àwọn káwọn fi nǹkan kan ṣe àtẹ̀gùn síwájú ọlọ́run ẹni tọ́lọ́run bá bá gba tó fi ṣàtẹ̀gùn ajẹ́pọ̀ ni ó lẹ́tọ̀ọ́ sí àti fẹ́ obìnrin yẹn ẹni tọ́lọ́run bá bá sì gba tiẹ̀ ajẹ́pẹ́ kò wọ́n gbà kámú. tọ́ ọlọ́run gba ti Hábílà ṣùgbọ́n kò gba ti Kọ́bílà Kọ́bílà wọn sọ fún Hábílà yìí pé la aqtulanna mo fọlọ́n búra pé màá pa ọ́ ṣùgbọ́n Hábílà ń dá lóyìn pé innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run bá kì í gbà kankan lọ́wọ́ ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ńṣe lọ́kàn máa ń gbà lọ́wọ́ àwọn tí máa ń páyà rẹ̀ ńṣe lọ́kàn máa ń gbà lọ́dọ̀ àwọn tí máa ń páyà rẹ̀ lórí eléyìí tó ń bá rántí ọ̀rọ̀ yẹn eléyìí á ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó mójútó al nínú gbogbo ní tàǹbà ń ṣe kásẹ̀ nítorí àwọn èèyàn kò nítumọ̀ o àṣìdànù ni o kásọ nítorí tiwọn kò láǹfààní kan àsọdànù ni torí ẹ lọlọmọ wa Sheikh Ibn Uthaymeen rahimahullah ta'ala wọn ní nínú tó yẹ ká máa mójútó ní gbogbo ìgbà tá bá ti fẹ́ ṣẹ̀sìn òun náà ní pé ká máa fi kún àníyàn wa wípé ẹ̀sìn tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe lillah wa imtithalan li amrillah mo fẹ́ ṣe fọlọ́n lẹ́ni tí ń tẹ̀ láṣẹ Ọlọ́run wọ́n ní tó bá wá wà lórí ìjọsìn yìí ó ṣeéṣe kí àṣetán nìkan wá bọ kó máa sọ sí ọlọ́kàn yìí pé kárí mi mà ló ń ṣe torí àwọn tí ń wọ ọmọ ló fi ń ṣe dáadáa báyìí torí àwọn tí ń gbọ́ ọmọ ló fi ń sọ báwọn ìwọ máa sọ fún àṣetán yìí pé irọ́ ni wọ àṣetán yìí pa ó sì lè rí mi gbèsè bídẹ́lì wọ́n ní torí pé ń fà á ni pé kápò fi ẹ̀sìn tó ń ṣe yẹn sílẹ̀ lẹ́ẹ̀kan náà wọn wá bí ọ léèrè ipe ṣé torí àwọn èèyàn ló ṣe ń ṣe ni ìwọ ọdọ àwọn ipe torí Ọlọ́run ló ṣe ń ṣe a jẹ́ pé wọsowọsọ ṣaitan ẹni tí máa wá sí yàn lọ́kàn lọ́pọ̀lọpọ̀ gbà wípé torí àwọn èèyàn ló ṣe ń ṣe kìí ṣe torí Ọlọ́run torí àwọn èèyàn ló ṣe ń ṣe kìí ṣe torí Ọlọ́run a jẹ́ pé ká máa tì dànù káwọn máa sọ sọ́kàn wa wípé torí ta là ń ṣe ń ṣe torí Ọlọ́run tó eléyìí jẹ́ nǹkan kejì òun náà ní pé gbogbo ń kò sí bá a ti ṣe lè ní ìkíláàsì tó tí ẹ̀sìn yẹn tí ó jẹ́ àtẹ́wọ́gbà àyàfi kó jẹ́ pé àtúntẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú ìjọsìn yẹn nísìnyí tó ń ṣe ó ń ṣe nítorí tọ́lọ̀ ó sì ràn kàn láti gba aládá ọlọ́run lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan yìí takò lànà nàbì sallallahu alayhi wa sẹ́yìn ọgbà aládá ní gba aládá. nígbà bí ẹni tí ń ṣe ni ó ń ṣe tọkàntọkàn bí kulli ikhlas wàlákìn ní ti ń ṣe yẹn kọ́ kí lọ́ bọ́ sí bídà àdádálẹ̀ kò sí nǹkan kan tó gbàjọ lọ lọ́dọọlọ. tí nǹkan bá ṣe déédéé pẹ̀lú súnà anábì ṣùgbọ́n tó ṣe pé nítorí tọ́lọ̀ kò lè jẹ́ gbígbà ọgbẹ̀sán rẹ lọ́dọ̀ àwọn tó ṣe nítorí wọn ni torí nǹkan méjì yìí anabi sallallahu alayhi wa sallam ó sì sọ pé kullu ummati yadkhuluna aljannata illa man aba gbogbo ìjọ mi ni ó wà aljanna àfẹnitọ́ bá kọ̀ qalu man ya'ba ya rasulallah wọ́n ní ràn anabi sallallahu alayhi wa sallam ta ni ó akọ̀ láti wà aljanna nígbà tí èsì kórìí inú rẹ̀ takoto dé anabi ni man ata'ani dakhala aljanna wa man asani faqad aba ẹnikẹ́ni tó bá tẹ̀lé tèmi yọ wọ àlìjẹ́nà ẹnikẹ́ni tó bá wá tàpá sí tèmi ó ti kọ̀ láti wọ àlìjẹ́nà ah, ọlọ́run má ṣe mi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tó kọ̀ láti wọ àlìjẹ́nà. hadithi alimam al àwọn ni wọn gbé jáde nínú tírà wọn. tọ́ bákan nínú àwọn nǹkan eléyìí tó yẹ mójútó òun náà ní ká tẹpẹlẹ mọ́ ìrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká máa sì rántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ arákùnrin kan nínú àwọn sàábé ó wá bá Nabi sallallahu alaihi wa sallam ó ní àwọn òfin tí ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ yìí òfin lẹ́yìn òfin ó ti pọ̀ jù fèmí mo ń gbìyànjú o àmọ́ mo ń fẹ́ kọ́ kọ́ mi ní nǹkan kan tó ṣe pé tí mo bá dì mú tí mo mójútó yóò jẹ́ kémi náà pọ̀ ní ládàá yóò jẹ́ kí n ga nípò tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam anabi sì dá lóhùn sallallahu alayhi wa sallam oni la yazalu lisanuka ratiban min dhikrillah jẹ́ kí ahọ́n rẹ kó má yẹ̀ kó má gbò kó lẹ̀ sí ìrántí Ọlọ́run gbogbo ìgbà táwọn bá ti lẹ̀ sí ìrántí Ọlọ́run wàá ṣoríire torí ẹ ẹ ká máa ṣèrántí Ọlọ́run ọba wa lọ́pọ̀lọpọ̀ kámẹ́sìjọ́ kan nínú àwọn ẹni tí ó fọnú fọ́ra ọlọ́ni yá iyọ̀ ọlẹ́dínlá amẹ́rẹ́ kúrúlọ́ ẹ̀dínkìrán kẹtìrọ̀ wọ́sẹ̀bẹ̀xúhù bùkúrẹ́tẹ́n wà ọ̀ṣìlá ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣèrántí ọlọ́wọ́n ọba ní ìrántí tó pọ̀ ẹ̀rí pọ́ ọlọ́wọ́n ọba wa kò sí òǹkà sí eléyìí túmọ̀ sí pé kó o ṣèrántí ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ ọ̀ ń bẹ nínú nǹkan tó yẹ tó sì dáa ikpe ká máa mójútó ní gbogbo ìgbà ẹ̀rí kọ́lọ́n tó sọ pé wadh-dhakirina Allaha kathira wadh-dhakirat àtàwọn olùrántí ọlọ́wọ́n ọba lọ́kùnrin àwọn ọkùnrin tí wọ́n rántí ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ àtàwọn obìnrin kadhalik ay wadh-dhakiratu kathiran kadhalik àti àwọn obìnrin táwọn náà rántí ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́n wa ajran azima ọlọ́run ti pèsè àforíjì kalẹ̀ fún wa àti ẹ̀san ńlá ọwa nínú ẹgbàáwọ ọ̀rọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha eléyìí tí imaamu Muslim tó gbé jáde oníkanna rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam yadhkurullaha ala kulli ahyanihi ọlọ́nàbí wa ìgbà tí ọlọ́ọ̀lọ́wọ́n bá kó máa bá a. gbogbo ògbà gbogbo ògbà gbogbo àyè ló ọlọ gbogbo òpò tó bá wà ló ọlọ náà sì ti wípé gbogbo yìí àyàfi àyè ibi ọlọ bí ilé tó àwa náà ká gbìyànjú láti máa ṣèrántí ọba eléyìí ń bẹ nínú tó yẹ ká mójútó náà nínú fún dídá wa sí tọ́lọ́wọ́n bá dá wa sí títí dọjọ́ ni wọn náà ní ká máa gbìyànjú láti máa kí alukur'an lójoojúmọ́ téèyàn bá ń kọ́ tó kọ́ra rẹ̀ láti máa kí alukur'an lójoojúmọ́ ká pé lápèjúwe ìyẹn ń ka abala kọ̀ọ̀kan nínú alukur'an ìyẹn kọ̀ọ̀kan nínú alukur'an lẹ́yìn táǹsì ń ṣe salawatul khams lójoojúmọ́ sẹ́mi pé èèyàn máa ké khamsata ajizan lójúmọ́ kan abala márùn kése wéwèé márùn abala márùn torí pé alukur'an abala ọgbọ̀n ló pín sí tó bá ké abala márùn lójúmọ́ ajẹ́ láàrin ijọ́ mẹ́fà ó ti ké gbogbo alukur'an tán eléyìí yọ ọ̀ràn àwọn tá a ti rí ha lọ́wọ́ wípé ká máa ha díẹ̀díẹ̀ yóò sì ran ẹni tó ti rí ha yóò ràn lọ́wọ́ pé kó má gbàgbé yàtọ̀ séléyìí ṣebí wọn náà mà ipò wá nínú hadithi abdullahi ibn mas'udin radiyallahu anhu kpanabi sallallahu alayhi wa sallam sọ wípé man qara'a harfan min kitabillah falahu bihi ashru hasanat ẹnikẹ́ni tó bá ka harafi kan nínú alukur'an yóò tara arafi kan yẹn yóò fi gbalada mẹ́wàá anabi ni kìí ṣe arafi kan ni alamu gẹbi alam nashrah kìí ṣe arafi kan ni alam ṣùgbọ́n alifu ti ń bẹ lára rẹ̀ arafi kan ni ọgbọ̀n la àbí lada mẹ́wàá láàmù tó tẹ̀lé arafi mi ni lada mẹ́wàá mímu tó sì kẹta arafi kan ló náà lada mẹ́wàá. tí mewa tó bá tún kún tó kún ó di mélòó aláda ẹ wò tí yẹn bá ké fatia lásán ẹ wò iláda tí ó gbà torí ẹ ẹ ti káwọn náà kòkòrò láti máa ké alukur'an àbíta lẹni tó wù nínú wa kápẹ́ nìkan ojú òun lọ lọ́jọ́ ga nípò iṣẹ́ tá a fi gbà láàdá ọwa nínú hadith láti ọ̀dọ̀ abu umama talbahili radiyallahu anhu ọlá nabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé iqra'ul qur'an fa innahu ya'ti yawmal qiyamati shashi'an li asxaabe muttafaqun alayhi anabi ni a máa kí alqur'an torí pé alqur'an yóò wá sí pẹ́ fún àwọn ẹni tí ń kí tó bá ti jọ́ gbẹ̀ndà alqiyama. èmi èké kí ló wá fẹ́ sí pẹ̀ ìwọ náà èké kí ló fẹ́ sí pẹ̀ ìyẹn sera rẹ̀ àbí òsera rẹ̀ ó rẹ̀ torí di eléyìí ẹ jẹ́ láti máa ké alukur'an ẹnìkan ní èmi ọ̀ ké náà tó o máa ń ké fatia nìkan a orin ń lára rẹ̀ wákàtí mẹ́wàá tó ń ṣe lórí fatia yẹn oore ńlá ni yàtọ̀ sẹ́ni tí ì pànàbí sallallahu alaihi wasallam wọn sọ̀rọ̀ ládàá ńlá èyí tí ń bẹ fẹ́ni tí ń kí alukur'an tí ń kí lòlò tí ń kí lòlò ké ládàá tí ń bẹ fún torí di eléyìí gbìyànjú láti máa kà bẹ́ẹ̀ ni àti ẹ̀lìkí rárára àmọ́ kankan sínú ẹ̀ ẹ̀ sá máa gbọ́ ẹ̀ máa gbọ́ ẹ̀ sá ti máa pariwo kí tẹ́tí nígbà tí wọ́n bá ń ké la'allakum turhamun ẹ tún jẹ́ ni tọ́lọ̀ wọn kẹ́ subhanallah ṣé bá ń ṣe ń gbọ́ àwọn orin mísíkì lóríṣiríṣi lágboolé wa là á sì máa ń gbọ́ alukur'an tẹnu yín máa dùn tẹnìkan bá gbé kíṣẹ́ẹ̀tì alukur'an sí àbí máa bàjẹ́ lọ́dájú pọ̀pọ̀lọpọ̀ ọkàn wọn máa bàjẹ́ ni pé wo ló tún lọ gbé sí táwọn máa ń ti ń wí ìwọ mùsùlùmí torí ẹ èyí tó kéré jù iná ní kó o ní késẹ́ẹ̀tì alukur'ani ńlé kó o máa gbé sí i ìjàmbá tó ṣe wọ kó o má bàa sàwọn ọmọ láti pé bí a ṣe ń gbé rẹ́kọ́dù haruna sí haruna sọlá àìlọ́mọwúrà lẹ́gàálì mùkáíbà bí a ṣe ń gbé àwọn rẹ́kọ́dù sí làwọn máa ha wọ́n ha sórí tìlùtìlù ibi tó lómi ilé bá ti dáhùn ọmọ náà ó tún fẹnu lu omi ilé bóyá alu náà bá gbé yóò tún fẹnu lù ú ẹ ń bá wọn máa jẹnu ẹ tún làlùkì yá máa wọn ṣe ọwọ́ tẹ̀sí bàjẹ́ náà ni kẹ́sì tún ṣe ẹ máa gbé kíṣẹ́tì alukur'an sí fún wa kẹ́ ẹ ra wọn kíṣẹ́tì alukur'an táwọn olùmọ̀ tó mọ alukur'an ké dáadáa ezèrú àwọn tí wọ́n ń kà láwùjọ wọ́n ń kà kúkà yẹn o torí ẹ bá tún lọ gbégbé kúgbé sọ́mọ lórí ẹ tún dá wàhálà alẹ̀ fún lọ́jọ́ iwájú nù. yọ máa ló mú alukurani kí wọn kàkà gbọ́ ọba ti bẹ̀rẹ̀ ẹ dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ àbùkù ni eré to da ìníkẹ́ra bí kíṣẹ́ ti Sheikh al-Hudayfi àbí Khusari àbí Abdulbasit ibn Abdulsamad Minshawi Muhammad Ayub. irú àwọn wọn yẹn ra kẹsẹ̀tì wọn ẹ máa gbé sí fáwọn ọmọ kó wọn máa gbọ́ ẹ̀yin náà ẹ máa gbọ́ ọ́nú lẹ́yìn káṣetán ni wọn máa bá máa bá yín gbélé. tọ́ anabi sallallahu alayhi wa sallam wọn ni ẹ máa kí alukur'an torí pé alukur'an yóò máa sì pẹ́ fún àwọn ẹni tí bá ń ké tó bá di jọ́ alukiyam. ẹ jẹ́ ká lu Ramadan tí ń bọ̀ yìí ẹ jẹ́ ká lu láti máa pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run gbogbo wa lọ́lọ́run bá wí o pé ká pèpè lọ sídìí ẹ̀sìn rẹ̀ kìí ṣẹni tó bá kọ́ kéwù nìkan sá gbogbo wa pátá lọ́lọ́run bá gbogbo wa pátá bá wí o lódì wọn bá ti ṣe màmá níta náà ẹnu àlá yẹn ló kémi tí máa pèpè lọ sídìí ẹ ká wá lo láti fi pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run sẹ́lẹ̀yìn náà ti mà ìpè ọ̀pọ̀lọpọ̀ aláyàkókò nàkí aláìfẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba síwájú kí rọ̀mọ́dọ́nù tó dé gbogbo wọn lọ́mọ ń rọ̀ ẹ jẹ́ ká wá lo oṣù rọ̀mọ́dọ́nù yìí rírọ̀ táwọn èèyàn máa rọ̀ látàrí kò sáṣẹ tọ́ni lóde má ẹ jẹ́ ká lò láti fi pe àwọn èèyàn wá sídìí ẹ̀sìn ọlọ́run báwo láti ṣe máa wá pè wọ́n ìwọ tó o bá mà máa wí ní gbólóhùn ẹnu àmọ́ kọkọ bẹ̀rẹ̀ lórí ara rẹ ná torí ẹni tí ó bá dáṣọ sí ni lọ́rùn tọrùn rẹ̀ làákọ wò nígbà tí ilé ẹ ń jò tó ń sì ń yáwọn èèyàn páànù kan lé tiwọn òrìpé ó dínà pọ̀ tara tiẹ̀ lọkọkọ tún ṣe kótó wá kàn ẹni tó súnmọ́ gan bí ìyàwó bí ọmọ bí àwọn mọ̀lẹ́bí rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àwọn gbogbo àwọn eléyìí ẹ jẹ́ á gbìyànjú láti pè wọ́n sí di ẹ̀sìn ọlọ́ torí ká máa rántí àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam tónilà an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humurin na'am ń bá tọwọ́ rẹ̀ sí èèyàn kan ṣoṣo mànà kò bá lóore fún ọ dùkún ó mú ọ láwọn arákùnmí kópa lọ òun lọ wọ́n jù lọ́dọ̀ àwọn Lárúbáwá. tọ́ ọ bá mà á wọn náà máa sọ fáwọn èèyàn ọ̀ọ́mà béèrè lọ́dọ̀ àwọn ẹni tó mà ìwé wo àti ìwé wo àti ìwé wo làwọn olùmọ́kọ téèyàn lè fi wúrà téèyàn pín fáwọn èèyàn tí wọ́n lè kà á tí wọ́n fi máa ń pa ẹ̀sìn ọlọ́ tó bá jẹ́ pé ẹgbẹ̀rún kan náírà ni wọ́n bá yọ jáde ó sì ràwé yẹn wọ́n ní wọ́n ń tọ́lọ̀ wọn bá bá fi èèyàn mẹ́wàá mọ̀nà látàrí ìwé tó fún wa wá dúró orí tó bá pàdé lọ́la kìyàmá. ẹgbẹ̀rún kan náírà ẹ ti fi ra oríṣiríṣi síìmù wálé eléyìí tí ò wúlò eléyìí tí ó kó báwọn ọmọ yín tí ó sì tún kó bẹ́yìn náà ṣùgbọ́n ẹgbẹ̀rún kan náírà yẹn tẹ́ ẹ bá lò láti fi ra ìwé eléyìí tí ó sa àwọn èèyàn láǹfààní gbogbo ọjọ́ tẹ́ ń ka àwọn èèyàn ẹ̀yin ò ní commission nínú ládàá dáadọ́ máa jẹ́ tiyín gbogbo ìgbà tẹ́lómìnira bá tún kà nínú ìwé yẹn ẹ̀yin tẹ́ ẹ ṣe sábàbí tí ìwé yẹn fi tẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tún máa ní commission bẹ́ẹ̀. bákan náà késẹ́ẹ̀tì eléyìí tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba sínú ẹ̀ tí sinimá náà wà nínú ẹ̀ dáadáa tí wọ́n láǹfààní tó ń gbọ́ yìí àmọ́ yìí pé mélòó lẹni tí ń gbọ́ nínú ẹni tí ò gbọ́ mélòó lẹni tó wá nínú ẹni tí ò wà gbogbo wa pátá náà sì ni mùsùlùmí gbogbo wa là ń bùkátà láti sin lọ ẹlòmíì fẹ́ wá ṣùgbọ́n ìdíwọ́ òjẹ ó lè wá ẹlòmíì ò tiẹ̀ nídìíwọ́ nítorí kọ̀mọ́n tí ó wúlò fóun láyé kọ̀mọ́n tí ó sùn láǹfààní lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ìwọ mú kíṣẹ́ẹ̀tì ìdánilẹ́kọ̀ọ́ yẹn rabi mélòó kó pin fẹ́ni tí ò wà ẹ dákun ẹ gbọ́ kíṣẹ́ẹ̀tì tẹ́ ẹ bá ti gbọ́ tán ẹ tún fẹ́ lómi kó náà gbọ́ ẹ dákun torí tọ́lọ́ọ̀ nínú àìmọye ẹ̀kọ́ tó wà nínú kíṣẹ́ẹ̀tì kan ẹyọ kan ṣoṣo lórí múlò wọ̀wòye commission tó gbà lọ́dọ̀ ọlọ. ṣebí wọ́n máa ń ra kíṣẹ́ẹ̀tì fíìmù bora wọn ṣebí wọ́n máa ń ra kíṣẹ́ẹ̀tì orin wọ́n máa ń ra bora wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé o ti gbọ́ pé latest ti jáde tí wọ́n máa pín fúnra wọn kí ló wá dín táwa náà fi kọ́ra ìpè ní tó wù àwa náà táwa ń ṣe ń ṣe ní dáadáa yẹn káwa náà tún fi sọwọ́ sẹ́lómi kí rere yẹn ó lè bá a pọ̀ ó tiẹ̀ lówó tó lè fi ra kíṣẹ́ẹ̀tì dípò pọ́ máa pín fún yàn kíṣẹ́ẹ̀tì ẹyọkọ̀ọ̀kan náà lọ́wọ́ àlọ́dọ̀ tiẹ̀ ẹyọkan tó wà lọ́dọ̀ rẹ yẹn ní gbogbo ìgbà tó máa ń travel jẹ́ ọmọ abẹ nínú àpò rẹ nígbà tí bàbá ọlọ́kọ̀ bá ti gbé rẹ́kọ́ọ̀dù sí ti ń pariwo sí yín létí tẹ́ ẹ bá gbọ́ tán fi kíṣẹ́ẹ̀tì lé lọ pé ẹ̀tún bá gbélé yìí náà sí. wo èèyàn mẹ́rìnlá lọ́wọ́ àánú mọ́tò pẹ̀lú rẹ obìnrin mẹ́tàlá lọ́rọ̀ rere gbọ́ kò síbu yẹ̀sí kò síbi sásí wọn ò lè sá lọ yẹn bá lọ wọn bọ ojú windo jáde inú mọ́tò yọ kàn para rẹ̀ dànù so ìwọ wa lo ṣe sábàbí tí wọn fi ń gbọ́rọ̀ dáadáa yìí ẹ wá gbéra láti bí ẹ ń lọ sẹ́kù ìwọ̀nba tí kẹsẹ́ẹ̀tì bá rí sọ láti ìbàdàn tí wọn náà ti fún wọn kẹsẹ́ẹ̀tì títí tá a fi dẹ́kù Allahu akbar báyọ̀ ẹlòmíì ọgbọ̀n kankan bẹ̀ tí ó mú lò tí ó jẹ sábàbí àti wàlìjánà rẹ̀ tó bá di lọ́la òkè yàrá tọ́wọ́n kí wọn náà sì ràn fẹ́ sìn ọlọ́run bàtẹ́ bá ti sọ̀kalẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá ẹ bá mú kẹsẹ́ẹ̀tì mi ah ẹ dákun sẹ́ẹ̀ lè fún wa kẹsẹ́ẹ̀tì yìí ni ah ẹ lè fún mi ládírẹ́sì yìí pẹ̀lú ògùn ọlọ́run sì ránṣẹ́ sí i tó àwa náà ká gbìyànjú láti ṣe ìpèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run kì í ṣe pé àwọn kan lọ́lọ́run bá wí yàtọ̀ sáwọn kan ṣùgbọ́n láwùjọ tiwa lónìí àwọn aburú kan máa ń ṣẹlẹ̀ nígbà tá a bá pe àwọn èèyàn pé ẹjẹ́ àjọ máa pè yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ́run bóyá ṣáájú Ramadan àbí nínú Ramadan àbí lẹ́yìn Ramadan aburú tó máa ń ṣẹlẹ̀ ní pé gbogbo ẹni tó máa ti pè ipe wá kún wa wá pẹ̀lú wa kádìjọ pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọrú àwọn èèyàn wọ̀nyẹn wọ́n máa sọ ìpìtọ̀ èlò lẹ́ẹ̀ máa fún wa èlò láà máa gbà. wọ́n máa béèrè pé èlò lẹ́ẹ̀ máa fún wa. èlò la máa gbà ẹ dákun èlò lẹnìkan lè fẹ nìkan tó lè lé òsì jìnnà síyàn ẹ dákun ọyọ nọ́mbà náà kò sí wàlláhì ọlọ́run bá ní ìrọ̀ni lọ́rọ̀ tó bá jẹ́ pọ̀dọ̀ ọlọ́ lèyìn bá ti ń wẹ̀sán dáadáa téèyàn bá ń ṣe olú ẹ ti pàdánù ìpè wá kádìjọ gbárùkù tẹ̀sìn ọlọ́run kẹsìn ọlọ́run ọba ọ̀tàn ká nítorí pé kódà kó sì pàdúgbò kan iná níbi tẹ target pé ti fẹ́ máa pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run ó dájú pé àdúgbò kan ó lè jágbára èèyàn kan lọ ní ìpèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run wọn náà wá kún wa kájọ máa ṣe ẹlòmíì lè yọ ẹsẹ̀ ń bẹ́ẹ̀. ó ṣe pé níbo ń lọ mọ ibi títí ń rówó èmi àwọn àlọ́ lásán nígbà tó yẹ pé owó làwọn ń wá àwọn ò ronú láti torí ẹ ká pa ìwàkiwà yìí tì ẹ ká lẹ́mìí ká káwọn náà náwó sí ká ná ara sí nítorí pé owó tá à ń kó jọ gbogbo wa láti mà dájú pé kò síbi tá a kò lọ. bí iná la sì ṣe torí di eléyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ilé wa láti orí àwọn ìyàwó wa ká pè wọ́n lọ sí díẹ̀ sìn ọlọ́run ìgbà tí ọlọ́run ọba wa àbí ìgbà tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó sọ àdéhìí tá kà síwájú yẹn bila an yahdiya Allahu bika rajulan wahida khayrun laka min humuri na'am Al-Hasan Al-Basri rahimahullah ó ní famaqamu da'wati ilallahi afdalu maqamati al-abd ipò pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run òun ní ipò tó ga jù tẹ́rù lè dé kí wọn náà jẹni tí ń pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run ó ní ipò tó ga jù téèyàn lè dé gbogbo kò yókù rubbish and nonsense lásán ni nítorí pé gbogbo kò yókù kí ni wọ́n fi ń wá owó ni ṣùgbọ́n àwọn tó ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ò ń pè àwọn èèyàn kí wọ́n pẹ̀lú rẹ kẹ́ẹ̀dìjọ sórí ire tó bá di lọ́la òkè àmọ́ báwo ni òsè ní jẹ́ bẹ́ẹ̀ ṣebí ìpèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run òun náà ní sí àwọn ànábì ọlọ́run òun náà ní sí àwọn òjíṣẹ́ ọlọ́run torí délé àtẹ̀mí àtiwọ́ ká gbìyànjú nínú oṣù Ramadan yìí láti jẹ́ ẹni tí ó pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọmọ ìyá mi rọmọdánà ló ń bọ̀ yìí o ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ o gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí mi ká sọ́ra fún àti máa báwọn ẹni ìranù jókòó àwọn ẹni tí wọ́n ti bàjẹ́ tí wọ́n máa wọ́nà láti bà tọmọlàkejì jẹ́ ká sọ́ra fún àti máa báwọn jókòó nínú oṣù rọmọdán ká ṣọ́ ahọ́n wa níbi ọ̀rọ̀ ẹ̀yìn àti òfófó ọ̀rọ̀ burúkú sísọ ká gbìyànjú láti máa sọ ọ̀rọ̀ tó dára lẹ́nu ká jìnnà sí gbogbo ohun tó ṣe wípé yóò mú kí ọlọ́run ọba bínú sí wa tá a bá sọ̀rọ̀ kọ̀rọ̀ rí kó máa jáde lẹ́nu wa àbí ká gbẹnu lọ́wọ́ ká pọ̀ ní ìmáfẹ́nu wa sí ìrántí ọlọ́run ká lo oṣù Ramadan láti fi ṣe àlékún dáadáa àlékún sẹ́ẹ̀rí nítorí pé ẹni tó bá ṣe dáadáa kò mà bọ́lọ̀ wọn gbà lọ́dọ̀ òun káàtó wá pé ẹni tó bá ṣe báṣubàṣu kéèyàn gbìyànjú láti jẹ ẹni tó ṣe wípé dídá sí tọ́lọ̀ ń dá sí dòní àlékún dáadáa ni ó fi ṣe ọwa nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní arákùnrin méjì kan bẹ láti inú ìran àbí ẹ̀yà Qudaa àwọn méjèèjì gba ẹ̀sìn Islam lójú ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan nínú àwọn méjèèjì ó kúkú ṣàhídì kẹ́nìkejì ó tó kúkú ṣàhídì lọ́dún tó tẹ̀lé Talha ibn Ubaydillah sàbí àgbà yẹn ó ní mo wá lálàrí àlìjánná mo wá rí àwọn arákùnrin méjèèjì yìí mo rí i pé àwọn méjèèjì wà àlìjánná ṣùgbọ́n ẹni tó ti kú ṣáájú yẹn àyè tó wà ọ wà lẹ́yìn tẹni tó kú lẹ́yìn rẹ̀ ni ẹni tó kọ́kọ́ kú ipò rẹ̀ ọ̀gá tó tẹni tó kú lẹ́yìn rẹ̀ ó ní mo wá ṣàlàyé eléyìí fanabi sallallahu alayhi wa sallam torí pọ́ yà mí lẹ́nu anabi sallallahu alayhi wa sallam wọ́n wá dá mi lóhùn wípé alaysa qad sama ba'dahu ramadan.

báwa náà ṣe ń pẹ́ láyé a gbọ́dọ̀ pẹ́ sáìsìn lọ́n báwa ṣe ń pẹ́ láyé a gbọ́dọ̀ pẹ́ sáìtẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ńṣe lọ́yẹ ká lo pípẹ́ láyé wa fálẹ́kùn títẹ̀lé tọ́lọ́n àlékún títẹ̀lé nàbì Muhammad sallallahu alayhi wa sallam alimami Ahmed òun ló gbé yìí jáde ó sì gún régé torí délé yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àtúnṣe látòrí ara wa ká tún àwọn ìyàwó wa ṣe àwọn ọmọ wa àti àwọn mọ̀lẹ́bí wa ẹ jẹ́ pọ̀ ní ìtọrọ àforíjìn ká máa túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ní òru àti lọ́sàn bóyá Ọlọ́run ó jẹ́ wa yóò gbà wá lẹ́rú ní tòótọ́ yóò jẹ́ àárí ládàá kò sì ní í jẹ́ àpàdánù ládàá kí ni wọ́n á jẹ́ Ramadan. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn máa ń kórìíra Ramadan kìí wù wọn kó dé ẹlòmíì bí wọn ti ń sọ̀rọ̀ Ramadan nínú ń ṣe ké ké ké kíní tó ni ń téèyàn ni téèyàn ní mumi má ni ní jẹun má o ní mumi má ó ti ń wá ọgbọ́n oríṣiríṣi nílé tí ó dájà ń bá ara rẹ̀ ó ní kí wọ́n kọ ìwé fóun lọ́sítù pòun ò ní lè gbà wẹ̀ ta ló fẹ́ ṣe orí ara rẹ̀ ni ó ṣe Ramadan ń bọ̀ kí ló ń jẹ́ Ramadan àwọn olùmọ̀ wa wọ́n ní Ramadan yẹn orúkọ rẹ̀ ó ní í ṣe. pẹ̀lú tó gbóná tí máa jó nǹkan ó ní í ṣe pẹ̀lú tó gbóná tí máa jó nǹkan ó gbóná ó máa ń jó nǹkan ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́ni nítorí pé Ramadan máa jó àwọn àwọ̀ ẹ̀sìn èèyàn yóò jó yóò jóná ráúráú débi pààní rí ma pé fi ń jẹ́ Ramadan tó o bá kí ni ń jẹ́ àwẹ̀ Ramadan kí sì lóṣù Ramadan tẹ́wọ́ gbà dá ẹni tí ó bá mọ̀ lóhùn wípé sawmu Ramadan ruknun min arkanil Islam orígun kan ni nínú àwọn orígun ẹ̀sìn Islam àwa sì ti mà pé gbogbo ohun tí bá pè lópò múlẹ́rọ́ fún nǹkan nǹkan yẹn ò lè dá dúró láì sí òpómúlérò yìí wa alayhi ẹni tó bá ní mi èmi ò gbà ikú ká gbàwé Ramadan ń bẹ nú ẹ̀sìn Islam fa huwa kafir onítọ̀ǹdì kèsèrí torí di eléyìí orígun kan ni nínú orígun ẹ̀sìn Islam márààrún gẹ́gẹ́ bí hadithi Abdullah ibn Umar radiyallahu anhuma bó ti ṣe tọ́ka sí ike buniyal islamu ala khamsin orí orígun márùn ìlànà ìsìláàmù lé lórí nínú àwọn orígun márùn yìí anabi sọ wípé wa sawmu ramadan àti gbígbàwé oṣù ramadan. eléyìí jẹ́ àkọ́kọ́ ayé ramadan ẹ̀sìn ni kì í sàṣà ìgbà tó ti pè lẹ́sìn ìjọba ní ká kóra ró. kakoro aro fún kajina fún iná lọ gbọdọ jìnnà fún tó fi jẹni tí ń gbàwé Ramadan àwẹ̀ tiwa kese bí àwẹ̀ tàwọn kan má jẹ kpo má jẹ yọ má jẹ aran má jẹ kíní kan jìnnà sí aran má fi àjẹ rẹ wọn àbí ọ̀gá kan léèrè nú àwọn ọ̀gá wọn ẹni lónìí àgbọ́dọ̀ jẹ nǹkan kan tí ṣe ẹran ti ṣe kíní ṣé a rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú òwe tó wà lọ́wọ́ wa ó ní rárá o. inú àṣà tá a gbé wọ̀ ni la hawla wala quwwata illa billah kò tún tinú lórí rédíò ní ti sọ bẹ́ẹ̀ o gbénu àṣà táwọn gbé wọ̀ ni ọ̀sásà táwọn gbé wẹ́sì bẹ́sì ti ṣe wàhálà àmà ṣe má jẹ má mu jìnnà síyàwó rẹ̀ níbàálòpọ̀ lọ́sàn-án Ramadan títí tí ó fi di pé òòrùn wọ̀ orígun kanu nínú orígun ẹ̀sìn Islam. bákan náà tó o bá ma kíni jẹ́ oṣù Ramadan oṣù yìí gángan lọ́lọ́run sí anabi sallallahu alaihi wasallam níránṣẹ́ rẹ̀ nítorí pé inú oṣù Ramadan lànàbì sallallahu alaihi ló máa ń lọ sí inú kòtò títí máa lọ ronú nípa àwọn ẹ̀dá Ọlọ́run àsìkò yẹn gángan sinimá lẹ́ka Jibril wá anabi Ọlọ́run. nínú oṣù yìí kan náà lọ́lọ́run sì tún sọ̀kalẹ̀ fún pé ya ayyuhal muzammil qum fa'andhir tó fi di ìránṣẹ́ ọlọ́run nínú oṣù yìí náà ya ayyuhal muddaththir qum fa'andhir nínú oṣù yìí náà lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún bákan náà tó o bá makíníjọ́sù Ramadan nínú oṣù yìí lọ́lọ́run sọ alukur'ani kalẹ̀ fún látinú alawhil mahfub wasibaitul izza ní sàmàlì ayé ṣáájú kọ́lọ́n tó a máa sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fanabi sallallahu alayhi wa sallam fún ọdún mẹ́tàlélógún léyìí tó gbajúmọ̀ jù agbógun ọdún yẹ bá àwọn olùmọ̀kan sọ inú oṣù Ramadan yìí náà lọ bẹ̀rẹ̀ inú oṣù iná lóṣù tí ọlọ́run bá máa ń san àdìpẹ̀lẹ́ ẹ̀san fẹ́rù rẹ̀ lórí gbogbo sẹ́ẹ̀rì tó bá ṣe àdìpẹ̀lẹ́ ẹ̀san tẹ́lẹ̀ náà tó bá ṣiṣẹ́ rí àdìpẹ̀lẹ́ ẹ̀san lọ́lọ́run fún ọ ṣùgbọ́n àdìpẹ̀lẹ́ lọ́nà àdìpẹ̀lẹ́ lọ́nà àdìpẹ̀lẹ́ lọ́lọ́run bá san fún ọ tó bá di ní oṣù Ramadan bákan náà Ramadan gbígbààwẹ̀ rẹ̀ a máa pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin Ramadan kan sí Ramadan kan rẹ́ fún yàn gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ti ṣẹ̀ látẹ̀sìn tí rọmọdọ́nà yìí bá bọ̀ láyé tó gba àwẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe gbà tẹ̀sìn ọlọ́run fi pa àwọn tí ń bẹ láàrin méjèèjì ṣùgbọ́n o pẹ̀sẹ̀rẹ́ pẹ̀sẹ̀rẹ́ tá a máa gbọ́ ṣe gbogbo ẹ̀ṣẹ̀ o gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi sọ pé tó bá ṣe hajj rẹ̀ fọlọ́n tó dínà sí pálapàla tí ò bá yàwó lò nínú hajj yìí kharaja min dhunubihi ka yawmi waladathu ummuh yóò jáde kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ijọ́ tí ìyá rẹ̀ bí sáyé. àti man qama ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbi man qama laylatul qadr ghufira lahu ma taqaddama min dhanbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àdìsí yẹn sagha'ir ní ntọ́ka sí yàtọ̀ sí kaba'ir àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ní tọ́ka sí yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kódà gan ibòmíì ẹ̀rí pa Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ramadan ila Ramadan wa umra ila al-umra mukaffiratun lima baynahuma idha ijtunibatil kaba'ir yóò máa ṣe ìpẹ̀sẹ̀ rẹ fún yàn téèyàn bá jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ oní ọ̀hà parí ajẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni ọ̀ parí sọ̀rọ̀ ẹlòmíì gbọ́rọ̀ àwọn àdéhìí yẹn ọ̀ amúra síwọ̀ ọ̀daràn nígbà ah, wọn ti ní àbá ṣe ọmúra ọlọ́wọ́n rẹ ṣe ọmúra mi tọ́ba tí wàá dé ọmọ dáràn wọn ti ní àbá gbàwé yọ pèsè èèyàn rẹ ṣe mi tọ́ba tí wàá gbàwé yọ ọmọ dáràn rárá o ẹ̀ṣẹ̀ kéékèèké májẹ̀mú rẹ̀ tuntun ni pé jìnnà sẹ́ṣẹ̀ ńláńlá bákan náà nínú tó òun náà ní pé ààbò ìlàwẹ̀ jẹ́ ààbò níbi àti wọná èèyàn ní jẹ́ni tí iná òjò èèyàn ní wọná téèyàn bá ń gbààwẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní as-sawmu junnah yustajannu biha yastajinnu biha al ààbò ni. eléyìí tí ẹrú tí ó máa jẹ́ ààbò fẹ́rú níbi àti wọná alimami ahmed olùgbèjáde bisanadin hasan àwẹ̀ yìí anabi sallallahu alayhi wa tún tọ́ka sí wípé rírùn tí ẹnu máa rùn yẹn ń rùn kìí ṣe ti dọ̀tí rírùn tó máa rùn tí ti dọ̀tí yẹn ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba ó ju lọ́fíńdà alimisikò lọ eléyìí ó ń bẹ nínú ọlá eléyìí tí ń bẹ fún àwẹ̀ àti pé ẹni tí bá ń gbá àwẹ̀ àwọn mọ̀lẹ́kà máa ń tọrọ àforíjì fún wa títí tí wọ́n fi sínú mọ̀lẹ́kà máa tọrọ àforíjì fún ọ títí tó fi sínú bákan tó sùn Ramadan bá ti wọlé ọlọ́run ọba máa ń ṣe àlùjánnà lọ́ṣọ̀ọ́ ọlọ́run máa ń ṣe àlùjánnà lọ́ṣọ̀ọ́ lójoojúmọ́ tó sùn Ramadan bá ti wọlé ọlọ́wọ́ bá máa sọ pé yushiku ibadi as-salihuna an yulqu anhumul ma'unata wal adha thumma yasiru ilayhi rawahu Ahmad ó kù fẹ́ẹ̀rẹ̀ káwọn ẹrú mi àwọn olùṣe dáadáa kí wọ́n fi wàhálà lé ayé lẹ̀ gbogbo dààmú àti pákáleke àti dààmú àti ìnira rẹ̀ wọ́n fẹ́ pàtì tí wọ́n wá wọnú rẹ̀ torí ẹ̀ lọ́lọ́wọ́ sì máa ṣe àlìjánà lọ́sọ̀ọ́ fáwọn ọmọ àlìjánà lójoojúmọ́ nínú oṣù Ramadan ẹ̀yin sì ti mà ọlọ́wọ́n ọba ló ń ṣe lọ́sọ̀ọ́ a ọ̀sán yẹn kọjá gbogbo ní tèèyàn lè wù. bákan náà oṣù Ramadan yìí òun náà ni oṣù tó ṣe wípé ọjọ́ oṣù sùúrù sùúrù la fi gbààwẹ̀ sùúrù la fi kẹnu ró sùúrù la fi jìnnà sí ntọ́lọ̀ ní ká má ṣe sùúrù la sì fi ṣe ntọ́lọ̀ wọn bá ní ká ṣe torí ẹ ọlọ́ni innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ńṣe lọ́lọ́ máa ń pè ẹ̀san àwọn onísùúrù fún wa láì fèsì rọ̀sì eléyìí jẹ́ ọ̀kan nínú tafsir lórí àyà yìí àwọn olùmọ́ni àwọn ìtọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn bí làwọn ti ń gbàwẹ̀ pé ń ṣe lọ́lọ́wọ́ máa gbé ẹ̀san àwọn aláwẹ̀ fún wa láì fi ìṣirò sí i. a ti mà nínú ọlá tí ń bẹ fún oṣù Ramadan ìpè ọlọ́wọ́n bá máa ń di àwọn ṣayatin ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó sì máa ń ṣí àwọn àlẹ̀kùn àlùjànnà ó sì máa ń ti àwọn àlẹ̀kùn náà kí ẹ bó ti ṣe wá nínú hadith eléyìí tí Bukhari àti Muslim gbà wá pé idha dakhala Ramadan futihat. أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين نيجي رمضان باولي ومن سي عوالكم الجنة وسي ما تي عوالكم وسي تي عوال شيطان نسكسكي أستي ما كسو رمضان أي أولو كان بمبي تنقيني ليلة القدر ليلة القدر خير min alfi shahr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ torí ẹ kọlọmọ bá kó fi oore òru yìí kó fi ṣe gbogbo wa asitun ti mà ipe inú oṣù Ramadan yìí ọlọ́wọ́n bá máa ń ṣe àforíjìn fún àwọn ẹni tó bá gbààwẹ̀ rẹ̀ ní òru tí ó gbẹ̀yìn nínú Ramadan òru tí ó kẹ́yìn nínú Ramadan ọlọ́wọ́n ń ṣàforíjìn fún àwọn ẹni tó bá gbààwẹ̀. bákan náà nínú Ramadan ọlọ́run ní àwọn ẹni tí máa bọ́kùn náà kúrò lọ́rùn wa ẹni tó ṣe é pé ọlọ́run ọba ọ̀la kò ní jẹ́ kí wọ́n wọná yóò máa bọ́ ọkùn okùn náà kúrò lọ́rùn wa eléyìí máa ń ṣẹlẹ̀ lóru ojoojúmọ́ nínú òru ojoojúmọ́ nínú lọ́lọ́run máa bọ́kùn náà kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ ẹni tó àdúà rẹ̀ àdúà kò ṣeé má gbà ní ẹni tí ń gbàwẹ̀ àìsàdúà rẹ̀ láì mú lọ sílé àṣẹ torí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú hadith eléyìí tí alimami bayhaqi tó gbé jáde bí sanadin hasan wọ́n ní thalathu da'awatin la àwọn àdúrà mẹ́ta kan wà tọ́lá wọn bá kì í kọ́ ọ da'watul walid àdúrà tó fi ṣe sọ́mà rẹ̀ wa da'watus sa'imi àdúrà tó láwẹ̀ ṣe wa da'watul musafir àtàdúrà tó nírìn àjò ṣe àwọn àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ́n bá kì í kọ́ torí ẹ̀ wọ́tò jóbi àdúrà ní ká máa ṣe fún àwọn ọmọ wa o a gbọ́dọ̀ ṣàdúrà lé wọn lórí o torí tẹ́ ẹ bá ṣàdúrà lé wọn lórí òun já sí pè ní. ẹ máa ṣàdúà fún wa ẹ̀yin ṣàdúà lé wọn lórí aláwẹ̀ yóò máa tọrọ àdúà kéésì ìgbà bá fẹ́ sínú nìkan gbogbo ìgbà tó jáláwẹ̀ láti gbọ̀tẹ́ alifájàre ti yọ wàá máa tọrọ gbogbo dáadáa tayé àti talqiyam onírìn àjò lópin ìgbà tí ìròyìn onírìn àjò sì ń bẹ lára rẹ̀ tó bá tọrọ ọlọ́wọ́n bá yóò gbàdúrà rẹ̀ torí ẹ̀ rí ọmọ ìyá mi ìpè kọ́ sọ́ra fún àti lo oṣù rọmọdọ́nà yìí níbi àti máa ṣàìsùn àìsùn tí máa kó bá ní àìsùn àti sẹlọ̀n àìsùn àti máa wòwò kúwò àìsùn àti máa sọ̀sọ́kúsọ àìsùn àti máa ṣèṣekúṣe kí láǹfààní àwẹ̀ tá à ń gbà látàárọ̀ ó sì pé nígbà tó rùn wọ̀ gbogbo ńtọ́lọ̀ ní ká má ṣe ní gbogbo ọjọ́ ayé iná ló ń ṣe nínú àwẹ̀ ó ń ṣe zina. ó ń mutí ó ń mu sìgá ó ń pẹ́gàn ó ń ṣòfófó kí ló ń fà ní àwẹ̀ rẹ̀ wọ́n kàn fi àjẹrà rẹ̀ lásán ọ̀dọ̀wọ́ kọ́ tí wọ́n máa bara jẹ́ nítorí pé ń bọ̀ ọmọ kíkí jẹ ju kùn rẹ lọ àbí ẹ̀kọ́ ni ọ̀pọ̀ ọjọ́ ló sì ti kọjá nínú ìgbésí ayé tó owó oúnjẹ tó tó rí ó ti kú. o sì ní ládà kankan báwo wá ni ètò ọlọ́ọ̀ni kan mẹ́jẹ tọ́lọ́ọ̀ni kan mọ́mu tó ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pọ́njọ́sìn sọ́lọ̀ tó tún gba ládà lọ́dọ̀ ọlọ́ èwo ló ní dunnú sí èwo ló ní dúpẹ́ sọ́lọ̀ sí kò sáṣe dànù nínú ṣe sí tiẹ̀ kí lọ́ọ́ fẹ́ máa bọ kàn jẹ́ sí pé ń bọ̀ a ọlọ́mọ sọ wa lórí ibú kó máa wò pé wàhálà lásán a kìí ṣe wàhálà lásán Ramadan wàhálà tó pọ̀ fún ládàá púpọ̀ ni kìí ṣe wàhálà lásán ọlọ́run ní ṣe Ramadan tiwa ní wàhálà lásán àbí kọ́ ajẹ́ni tí máa dunnú pé ó ti fẹ́ tán ẹ̀kọ́ àtìlọ́ rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ó lọ ni rẹ kò ní fẹ́ kí náà tán ṣùgbọ́n àwọn olórí ibú èèyàn àwọn ọmọ fẹ́ bí kápọ́ tán bí kápọ́ wọ́n ti ẹ̀tún á sọ nípa àwọn oríṣi olórí mi wọ́n ní àwọn igba ọ̀ẹ̀ rárá wọ́n igba ọ̀ẹ̀ rárá ẹtì ẹ̀ lè ká oúnjẹ mọ́ wọn lẹ́nu gan lọ́sàn-án Ramadan níbi tí wọn ò ọlọ́run wọn ò bẹ̀rù ọlọ́run ò èèyàn irú àwọn eléyìí ẹ sì yé wọn pé iná tí wọ́n wọ̀ ni wọ́n fi rún mú yẹn o iná tí wọ́n wọ̀ ò tó bá di lọ́la alukiyama kátó pé wọ́tọ́ ọlọ́n wọ́n jẹ́ tí wọ́n sọ kàtígórì míì wọ́n á pé yọ́gbà mẹ́ta ń bẹ̀rẹ̀ yọ́gbà mẹ́ta láàrin yọ́gbà ń parí ó ní àwọn bá yín dá sí i amú ń bí amú ń bí atúmú ni torí ṣùgbọ́n ìyàwó mi ti sá lọ ala ọ̀pọ̀lọpọ̀ aláìní tìjú wàláhì wọ́n sì máa sọ bẹ́ẹ̀ wọ́n níbẹ̀rù ọlọ́run ọnụ béèrè ó ní ẹ ẹni tí èèyàn ní igi lórí ẹ̀ tó lè wá báyàn dáná rọmọgán rọmọgán ní ń bọ̀ yìí ó ti mọ̀ pé èèyàn sọ pé kọ̀tọ̀ sòdí àfọ̀ yọmọ á lò táwọn bá dé pé ẹni tí mo ní tó lè dáná fún mi ní igi lórí ẹ̀ àwọn ètí rẹwà kalẹ̀ látàlẹ́ àti búrẹ́dì bí gàrí ló sì wà mú ni téèyàn tún bù ká tẹ̀ntì ọ̀bọ̀ dáná torí délé ká bẹ̀rù ọlọ́run kò sẹ́ni tí ẹnìkan ọba wọ náà tiẹ̀ kò sẹ́ni tí ó sì gbà kẹ́nìkan ọbọ̀ wà lìjánà tó torí ẹ̀ oníkálukú wa à ń sànà bá a ṣe dù bá a ṣe jàjàdùn sórí ara wa tí òfin ní sórí ibu ni torí ẹ gbogbo ntọ́lọ́ ní ká ṣe kò sí ìtagbára ọ̀ka ní rọrùn lọ́lọ́run fi sí lọ́rùn àyàn lórí wa ntọ́wá kù wá kù ẹni pé ká máa sí pẹ̀lú ẹ̀mí páǹsí lọ́n à ń sì fẹ́ ládàá rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ torí di eléyìí a gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa dunnú pé Ramadan ń lọ bẹ́ẹ̀ ni ká bá kí ọ ìgbẹ́ ẹ̀kọ́ àtìlọ́ rẹ̀ má dá lóhùn ẹ gbọ́ pé mo kí ni ń gbọ́ ń mo kó rẹ kí là ń tì lọ ẹ rí i pé náà ti bẹ̀rẹ̀ sí yọ bẹ̀rẹ̀ sí ní kéè sára àwọn ò tí lọ à ń gbà à ń gbà láwẹ̀ torí ẹ ẹ jẹ́ Ramadan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíjìn ká tọrọ àforíjìn ká gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe é pé yóò ní ìpinnu eléyìí tó dópin láti sin lọ́n ní pàápàá sínsìn ká sì ní àdìsọ́kàn ipa wa ti ṣetán láti lo oṣù Ramadan yìí dáadáa ju tàtẹ̀yìnwá lọ àti ṣetán láti lo àwọn àkókò tí ń bẹ ní oṣù Ramadan lọ́nà tó jẹ́ pé yóò bí dáadáa fún wa tó bá di lọ́la lóde yàrá ibi táwọn ń lọ ládé yìí kí ni ó mú wa rí ládàá wa gbà pé nínú oṣù Ramadan kí ni tá a lè ṣe tó lè mú wa rí ládàá wa gbà pé tó bá dínú oṣù Ramadan àkọ́kọ́ ni pé gbogbo ìjọsìn téèyàn bá ń ṣe láyé kò sí béèyàn ṣe lè máa ṣe tó kò sì sí béèyàn ṣe lè sọ́ra. So fún tí máa bá yẹn ṣẹ́ jẹ́ àbí tí máa dín ládé yẹn kù tó téèyàn gbà ládàá rẹ̀ pé torí àkọlé tí wọ́n kọ́ ọ́n ó látúnṣe nù gbígbà ládàá rẹ̀ lágbà pé ó lè gbà pé wàláhì kò sí bẹ́ẹ̀ ṣe lè mẹ̀sìn ṣe tó kò sí bó ṣe lè máa páyọ̀ ọlọ́run tó tí ó gbà ládàá lágbà pé nítorí pé mọ́kàndínníwá ọlọ́run ọba nìkan ló pé àwọn nǹkankan àwọn nǹkankan àwọn nǹkankan ó lè ti ṣẹlẹ̀ sí wa àwọn náà lè ṣe tí ó dín ládàá wa kù ṣùgbọ́n báwo la ṣe rí wọn báyìí tá a lè rí gbàgbà nínú ládàá wẹ̀ wá eléyìí ní nǹkan tó yẹ ká mójútó àmọ́ páàrí gbogbo ẹ̀ gbà kò dájú ẹ wò ó téèyàn bá dúró gbóhùn sẹ́sì sọ̀lẹ́ à ṣáájú kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sọ̀lẹ́ à nígbà tẹ́ pèpè fún olórí ibú àgbáyún tọ́gba gbogbo ràwọ̀ gbogbo òdòdó nínú orí ibú àṣetán ìmọ̀ tulẹ̀ torí pé ẹ̀ ń pèpè fún sọ̀lẹ́ àti tẹ́ bá ti pè tán yóò wà. tẹ́bá ti bẹ̀rẹ̀ ìkọ́mà yóò tún túlẹ̀ tẹ́bá ti parí ìkọ́mà ti dé gbogbo ń tẹ wá gbàgbé tẹ rántí má ti pẹ́ yóò máa sọ sí yín lọ́pọlọ ọ̀rántí ni ọ̀gbàgbé ni ebi ibi báyìí ló fi sí nígbà tí wọ́n bàbá wọ́n àti bàbá ń Mariam náà ń kọ́ pò náà lérí sí ọjọ́ gbogbo tó ti gbàgbé eléyìí ò lè jẹ́ ká gba aládá pé torí pé à ń ti ń ro nǹkan míì tó yàtọ̀ sí ọ̀sọ̀lẹ̀ ṣé wàá lè ṣe sọ̀láàtì kan láyé yìí tẹ́ẹ̀ ní ro nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ kò sólúwa ẹ̀ kò sí olúwa rẹ̀ èèyàn kàn máa gbìyànjú ni ìdínú tí lè máàmù fi kíráka márùn-ún gbà mí dípò mẹ́rin ó sì lè sálámà mẹ́ta dípò mẹ́rin. wọ́n ní nǹkan ṣẹlẹ̀ yóò ní nǹkan kan ò ṣe nítorí pé ti lọ etí mú ní bu ọbẹ̀ sínú omi tá a pa àti bùkàbẹ̀ torí pé àṣetán ó ń sáré lára wa dàbí ìgbà tẹ́tẹ́ ń nínú san bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam kò sì sí nǹkan tó fẹ́ ṣe lẹ́sìn láyé yìí ò ẹwọ ẹni tó kówó jọ owó túlùtúlù ó sì gbà náà ó lọ lọ sí hajj ní Mẹ́kà bí wọ́n ti ṣe sọ̀kalẹ̀ ń jí dàtà ìsọ̀kalẹ̀ ó sì ń béèrè ẹ dákun bó wọ́n ti máa bá yàn ṣe yín Mẹ́kà sẹ́nu kò tí ì ṣe kankan nu ṣe hajj sá la hawla wala quwwata illa billah ọ̀sẹ̀ lọ signboard síwájú kótó rí ṣọ́ọ̀bù gbà. wọ́n wá tẹmọ lẹ́nu ọwọ́ wá sí Madina àti ṣe hajj ọwọ́ sí Madina ọkàn gbóyin ni yòó àjí pé ah, ah ó lọ jẹ́ náà a ṣe lẹ̀ nítorí èèyàn lè pọ̀ ńgbà bá parí ṣe hajj ẹ̀ la hawla wala quwwata illa billah so ẹ̀rì ibi tá ṣetán ní madakhil ṣetán ara àwọn àyè tí ṣetán máa ń gbà yóò sọ hajj rẹ di hajj mo fẹ́ gba táìtù. So, wọ́n tún lọ sí àràfà wọ́n là máa bẹ lọ́nbẹ ni àdúrà máa ṣe rántí ọlọ́run títí tó rùn ó fi wọ̀ àwọn ni ẹ ẹ musabaka yín wá o ẹ musabaka lọ àràfà o àwọn ẹni tí ó yẹ kó fi wọn mánà tí ń sìn wọn lọ́nà nìyẹn o gbogbo yẹn musabaka yín lọ́wọ́ èmi ò tẹ́ ẹ rí ta ni tún máa dé sábàkà láyé tójú àwọn áfíríkà yìí lọ áfíríkà dúdú. kò sẹ́lòmíì tuntun máa dé ọ̀dà gẹ́gẹ́ bí asẹ́ asẹ́ tó jẹ́ pé kò sí kùlùbọ́ torí bá fẹ́ kùlùbọ́ gbogbo àwọn àdọ̀tí ni wọ́n gbọ̀n sínú èlùbọ́ abẹ́yìn òkè ìsásẹ́ rí ni asẹ́ maka kìí ṣe mọ́kà wọn ti ń o <laughs> wọ́n ń kó wa ni o torí a maka ti ń ṣe ara náà ọba máa dé gbogbo máa wò ní kí èwo lè léyìí ẹ̀yìn áfíríkà wọ́n tún ra wọ́n tún wá fi tàn yìnrìnyìnrìn kan sínú abẹ́yìn òrírí wọ́n tún fi sínú wọ́n á gbé sórí dòrò pé àjí tó máa kọ́ dé ni wọ́n gbé sórí kẹ́lẹ́ bá a má sì mú àbí ẹ̀kọ́ ni pé abẹ́yìn náà gbára fọdún yìí bẹ́ẹ̀ ibi tí ṣetán lóríṣiríṣi kótó sọ̀rọ̀ méjì ah àjìtà lọ́tọ̀dún yìí ọ̀ọ́ká máa máa. àbí o yọ́sà máa sọ kẹ́ àsẹ́yìn ah, náà lọ àmọ́ ah, lọ ẹ́ mọ́kà pè wá lọ́dún yìí àmọ́ bí mọ́kà máa pè yàn so bí sẹ́sẹ́ máa bàjẹ́ nù wọ́n á dára sá wọ́n ní kálukú musabaka wa bàtà mọ́ wa àwọn afáàyàn mọ́ wa ṣàdúrà kan tí ò sí wọ́n ní o àsìkò àti dé sábàkà súnmọ́ o àsìkò àti ìbá jẹ́sìn ẹ̀yin nìkan lè bá máa dé. ẹwù mi àtúnṣe báàjì wọn wọn tún dáràn nínú ẹ̀sìn islam ọkùnrin ò gbọ́dọ̀ dé sílà sórí nínú ihram wọn tún ní wo dé sórí ẹwọ dáràn márùn alákòóbá tiẹ sálámà wọn tún ní wo dé sábàkàn sórí wọn máa dárin pé màá gba dé anábì mi délé wọn ti dá dé anábì nù àwọn màmá bàbá wọn máa wá dáhùn pẹsẹ bẹ ò fẹ mo ti dà lájẹ màá gba dé anábì mi délé. ẹ wò ṣètọ́ni ti ń se wọn láràsà ó tún bá wọn dán la hawla wala quwwata náà ni tọba lọ hajj t'ọba àwọn state state lọ á ọlọ́ni ó hajj rẹ àwọn kìnnìkan bọ́ọ̀dù ẹ̀bẹ́ ti pè wọ́n bọ́ọ̀dù alálàájì ó oríṣiríṣi ń ṣẹlẹ̀ ń bẹ̀ ee wàláhi oríṣiríṣi ń ṣẹlẹ̀ ń bẹ̀ wákà kọ́ ma bí wọ́n ti ní wọ́n ṣàdúrà torí ẹ ẹ wò ṣetán bàbá olówó tí ń yọ zaka ńkọ́ ẹ wò ṣetán ti ṣe wọn èmi ló lọ yọ zaka ńlẹ yìí kálí bá a mọ̀ pé òun yọ nù abẹ́ mọ̀ bẹ́ẹ̀ pípé òun o exemption nù ẹ̀yin náà sì fi yé pé ah, ah, bí tí ń kọ́ aláàjì ẹ mọ̀ ń sọ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ló ń bá tó àkọ́yọjú la hawla wala quwwata illa billah ẹ wò kárí mi ti wọnú ẹ̀ olówó tó gbé fáìlì síta pé ẹ máa wá kó kọ́ọ̀lẹ̀ láti sìn ín báyọ̀ yìí ò ríru wọn rí ipe ẹpin kárí wa o tẹ́lẹ̀kùn ẹ̀ nǹkan bẹ̀ kárí mi Nigeria limited báwo wá ní ládàá rẹ̀ sì fẹ́ pé bẹ́ẹ̀ náà ni àwẹ̀ Ramadan báwo ni ládàá rẹ̀ sì fẹ́ pé nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tán láwọn ń gbààwẹ̀ àwẹ̀ tí ń gbà yóò máa kanra ni yóò máa kanra lóríṣiríṣi tí ládò fi máa dínkù nàbàbà sọ̀rọ̀ tó tóbi inú yóò bínú etí ò tóbi inú yóò sara ya gbogbo eléyìí àkóbá ni fẹ́sìn wa ọlọ́run bá làwọn ń gbá ẹ̀sìn ká gbìyànjú láti rí i pé a ṣe nǹkan tí ó jẹ́ kí ládàá wa kárí wọn bá tá a bá rí gbágbá àmọ́ páàrí gbà péhùn ká fagilé àjùlọ ọlọ́run a máa fẹ́ni tó bá wù ó. ṣùgbọ́n generally ó ṣòro kéèyàn tó rí gbogbo ládàgbà pé nínú gbogbo ìjọsìn ẹ wo ẹni tó lọ jagun táwọn èèyàn sọ pé ni ṣahidi ni anábì ni ṣahidi bawo ṣahidi báwo torí wọn ti pa ogun náà sì mọ pé ẹni pa sójú ogun àti gbẹ̀sìn ọlọ́wọ́n ọba ni wọ́n ń pè ní ni ṣahidi báwo àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní wá lọ wọn ò rí wọn rí tó ti rí ọbẹ̀ mọ́lẹ̀ ó sùn lé lórí tíṣà yìí dín náà nù ó túmọ̀ sí pé ntí máa ba ṣẹ́ jẹ́ pọ̀ gbéyàn ṣe ń ṣiṣẹ́ kéèyàn máa ṣọ́ra fún ntí máa ba ṣẹ́ jẹ́ kí ládà wa ká lè bá rí wọn gbà ká gbá yìí dáadáa àkọ́kọ́ nǹkan nù ká gbogbo ikhlas àfọ̀mọ́ tó pé ká sì mọ̀ kọ́ làwọn ń sìn kí sẹ́lómi tó yàtọ̀ sọ́lọ́ọ̀ therefore a gbọ́dọ̀ máa wá ké ká máa ké sẹ́nìkan pé àwẹ̀ tòní ń gbòmí a ó tiẹ̀ rẹ̀ mí a àwẹ̀ tòní ọ̀dẹ́rùn ó ti di nǹkan mi torí pé ta ló ń gbà fún Allah ìgbà tó ń sin gbà fọlọ́n kí ẹsẹ̀ pọ́lọ́n fẹ́ jóúnjẹ tó sílẹ̀ kò fẹ́ mumi tó sílẹ̀ torí de eléyìí ìgbà tí wọ́n mọ̀ pọ́lọ́n ọba lọ ń gbà ẹ̀ fún gbà kò sí nídìí ká máa kíra wa pé ẹkọ àwẹ̀ torí gbogbo eléyìí min madakhili shaitan ẹkọ àwẹ̀ ẹkọ àwẹ̀ òní ẹkọ àwẹ̀ àná gbogbo nǹkan yóò bá fi kíra wọn kò nídìí ká máa kíra wa báwọn. kéèyàn wá lọ mà ìpè àwẹ̀ ntí wọ́n ń pè láwẹ̀ òun náà ní ká kónú ró láti ìgbà tí àlùfájàrí bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ jìnnà sí gbogbo jíjẹ jìnnà sí gbogbo mímu jìnnà sí à ń báyàwó ẹni lájọṣepọ̀ kọ́mọ̀ wa ma lórí eléyìí nìkan ká tún jìnnà sí gbogbo àwọn wà pálapàla gbogbo àwọn àṣekúṣe gbogbo àwọn àwòkúwò gbogbo àwọn àrìnkúrìn gbogbo àwọn èròkérò a ò sì gbọ́dọ̀ sí gbogbo ọ̀sán àwẹ̀ wa ká máa fi sùn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ oṣù Ramadan di oṣù oorun wọ́n á máa sùn lóríṣiríṣi lọ́sàn-án tó bá wá di lálẹ́ gbogbo àwọn lè tẹlifíṣàn àwọn wá pé àwọn síìmù táwọn ò tíì fi hàn rí àwọn gbé jáde nínú Ramadan yẹ́n bá ń ṣe rí nísì naltaqi fi Ramadan wọ́n ń polówó àwọn musalsalat àwọn fíìmù nu pé layali ramadan pé láwọn òru ramadan láṣọ àwọn fíìmù yìí ẹ dákun torí tọ́lọ̀ à ń fapá kan sí lọ à ń sì fapá kan sẹ́ lọ. káwá lọ mà ikú gbogbo sẹ́ta bá ṣe o kẹ́ bó ṣe wá nínú àdìsá nàbì sallallahu alayhi ó ní kullu amali ibn adam gbogbo sẹtọ máa nábì ádámù bá ṣe òun ló ní o gbogbo sẹtọ ẹ bá ṣe ẹ̀yin lẹ ní ẹsẹ fúri ara yín ni alḥasanatu bi'ashri amthaliha gbogbo dáadáa kan tẹ bá ṣe ìlọ́po mẹ́wàá lọ́nà àwọn bó fi san fún yín gbogbo dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá lọ́nà bó fi san fún wa ila sab'mi'ati dha'f ọlọ́run ọba ọmọ wa san àdìpẹ̀lẹ́ tẹ́lòmíì títí tí ó fi máa lọ ìlọ́po ìlọ́po ìlọ́po lọ́nà ọgọ́rùn-ún méje. torí pé lẹ́yìn àjùlọ ọlọ́run ni tó máa ń ṣe kí ni tó máa ń fẹ́ ni tó bá fẹ́. ọlọ́run máa san ìlọ́po ìlọ́po ìlọ́po ládá títí tí ó fi tó ìlọ́po ọ̀nà ọgọ́rùn-ún méje. àwọn olùmọ́ni ní ti máa jẹ́ orí bẹ́ẹ̀ òun náà ni bí ìkíláàsì èèyàn bá ṣe ga tó bí ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alaihi wasallam èèyàn bá ṣe lóòrìn tó ìní máa jẹ́ kí èèyàn ga nípò níwájú ọlọ́run iṣẹ́ kan náà lẹ́jọ́ ṣe ẹnìkan sì ga lọ títí títí títí ẹnìkan sì ní fi débì kan. yakulu allahu azza wa jal anabi lọ́nà ọba tọ́ga sọ yìí pé illa siyam àyàfà àwẹ̀ nìkan kìí ṣe tiẹ̀ àwẹ̀ fa innahu li èmi ni mo ní a ọlọ́run fẹ́ràn wa pípọ̀ ọlọ́run sọ pé nǹkan kan nínú sẹ́tà wa kúrú tù yìí ṣe tòun ní ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ó lé mi ni mo ní wa ana ajzi bih èmi ni màá sì san lẹ́sàn lórí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ládàá tó lọ́wọ́ fún aláwẹ̀ màlẹ́kà tó anabi tọ́lọ̀ ọ̀ràn ní ma torí ẹ̀ làwọn olùmọ̀ọ́ ẹ̀sìn túmọ̀ ayà yẹn pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ lọ́lọ́run ó pé ẹ̀san àwọn onísùúrù fún wa láì wọn làwọn aláwẹ̀ ṣé ẹ̀sìn tó wá ní tó ṣe pé mọ̀lẹ́kọ̀ ṣe tó anabi ṣe tó ṣe náà ni wàá máa bara pé ń ní Ah, ọlọmọsọ wa lórí ibú torí ẹ ọlọmọ bá tún tẹsíwájú ó ní yatruku shahwatahu wa ta'amahu wa sharabahu min ajli báwo ni òsè ní jẹ pọlọmọ bá lọ láwẹ̀ ntòwù ọ̀sẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ òfilẹ̀ nítorí Ọlọ́run ebi ń pọ̀ ó fóúnjẹ lẹ̀ nítorí èmi Ọlọ́run òǹgbẹ́ngbẹ́ ọ́ oró mi òsílẹ̀ ò mú nítorí èmi ọlọ́run báwo wá ni ò ṣe ní jẹ́ pé ọlọ́run ọba ló láwẹ̀ torí ẹ ẹ kú oríire o ọlọ́run ọba kó má ba oríire náà jẹ́ ọlọ́run ọba kó jẹ́ kí islam wa kó bá wa dé sáré wa ọlọ́run ọba má pa wá dà sáìdá a olóríire ni mùsùlùmí wàláhì pàápàá jùlọ mùsùlùmí ti ń ṣẹ̀sìn fọlọ́ mùsùlùmí ti ń tẹ̀lé lánàá nàbí muhammed. صلى الله عليه وسلم للصائم saimi farhatan ìdùnnú méjì ń bẹ fáláwẹ̀ o ìdùnnú méjì ń bẹ fáláwẹ̀ farhatun 'inda fitrih ìdùnnú nígbà tí wọ́n túnú àwẹ̀ nígbà túnú àwẹ̀ ìdùnnú ni sẹ́bọ́jọ́ ọdún nìyẹn ọjọ́ ọdún nìyẹn ọjọ́ ọdùnnú nìyẹn torí lánàá lánàá ọlọ́run ti sórí jìn gbogbo wa kọ́dún tọ́dún bá ti ń kọ́ la alẹ́ yẹn ọlọ́run ti sórí jìn gbogbo wa kí nínú rẹ̀ ò ní dùn sí i bákan náà farhatun inda liqa'i rabbih ìdùnnú kejì nígbà tó bá pàdé Ọlọ́run báwo nínú rẹ̀ ṣe ní dùn ṣebí lọ́la gbẹ̀ndà alqiyam anabi sallallahu alayhi wa sallam wọn ní lẹ́kùn kan bẹ lára aljanna orúkọ rẹ̀ a máa lẹ́kùn yẹn làwọn aláwẹ̀ ọgbà wà aljanna wọn máa béèrè pé àwọn aláwẹ̀ dà àwọn aláwẹ̀ ó sì dáhùn àwọn wọlé gba lẹ́kùn yẹn tí wọn bá sì ti wọlé tán wọn ò tilẹ̀kùn yẹn lómi ò ní rí bẹ́ẹ̀ gbà wà aljanna mọ́ kí nínú rẹ̀ ò ní dùn sí i adúpẹ́ fọlọ́ntọ́lọ́ ń ṣe wá mùsùlùmí àwẹ̀ táwọn mùsùlùmí là ń sọ yìí o yàtọ̀ sáwẹ̀ àwọn tí ń ṣe bí para wọn lásán o àwẹ̀ tó lóòrìn tó lámì tó lẹ́rì la ń sọ yìí kì í sáwẹ̀ lásán tó kàn tanra rẹ jẹ ọjẹ fùfú àtẹ̀bà hmm? àtọ̀bẹ̀ ewédú àtọ̀bẹ̀ ẹlá ó ní àwẹ̀ májẹran ni òun fi àjẹrẹ lásán jẹran kó yó nítorí mọ ọjẹ fùfú jẹran kó yó tó ti ọjẹ báà jẹkùn màmá kó yó má tẹrẹ jẹ àbí òye yín ẹhẹn wọn ni àwẹ̀ ń bọ̀ ogójì ọjọ́ ni o ẹ àwọn ògbọ́dọ̀ jòróró mọ́ o wọ́n lọ mà má jẹ po torí njẹ́ ń pè láwẹ̀ ìsìláàmù lọ́mà wàláhì ìsìláàmù lọ́mà gbogbo yòókù á náà sọ pé wọ́n ní yóò ṣe wàhálà káfìrí kó tó ee eh, wàláhì torí àwọn náà tún ní wọná rọrùn abẹ́yẹn orí máa ń ṣe ṣe wàhálà ee eh, wàláhì wọ́n ń ṣe wàhálà ẹlòmíì ìwọ mùsùlùmí nìsín ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ṣebí wọ́n fi ọmọ odò wọn fi jẹ́ lómi làárọ̀ yìí ńgbà wọn sọ pé as-salatu khayrun minan nawm wọ́n tún dami sẹ́lómi lórí gan kó tó dìde kọ̀bákùn gbé ọ̀rọ̀ lẹ́lòmíì bá jí ńgbà tí ó dìde lẹ́rọ̀ pé lọ sóríire hayya 'ala al-falah nígbà tí àwọn olórí ibú èèyàn tẹ́lómi ti jí látàgò òru tí wọ́n ti ń pariwo tí wọ́n ò sì sùn mọ́dàgó mẹ́jọ wọ́n ò sùn mọ́dàgó mẹ́jọ ìwọ tí wọ́n á ń pè pé wá sórí ire wọ́n wá ń ti kọ̀bákùn gbé jí ọ wọ́n sọ ọmọ odó jí ọ wọ́n dá mi lọ lórí kó tó dìde wàlà hawla wàlà quwwata illa billah sáré pé káfíìrì ń ṣe wàhálà rí wọn ṣe wàhálà wàlá wọn ṣe wàhálà torí ẹ wọ́n ti Nàìjíríà wọ́n lọ sí Jerusalem. nígbà tí Jerusalem ìdààmú dààbò wá bá wọn wọ́n á ń béèrè pé lọ ni kò sí lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ náà mo rò pé yẹn kò sí bá lọ sí hajj ọmọ béèrè bọ́lá ẹ̀ lọ àti tí wọ́n bá torí tó lọ ni ń tó hajj tó bá dé jídà ẹ dá mi lóhùn آه لا حول ولا قوة إلا ah ah ah ah ibo lẹ́lọ́ ẹ̀ tí ì lọ wọn ni kíni tẹgbàjò láàrin kaná ah ó kù díẹ̀ káàtó ẹ̀yin tí a ti lọ mọ́kàrí ń bo naam naam Muzdalifa. ẹrí nǹkan mẹ́wọ́ sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ anábì ṣẹ báyìí pé latattabi'unna sanana man kana qablakum ẹ̀yin náà máa tọ ojú ọ̀nà àwọn tó ti síwájú yín hadwal quddati bil qudda lódì wọn yẹ ara ọfà kan sí ìyá ara ọfà kan yẹn ni kí máa gbẹ́sẹ̀ ẹsẹ̀ lẹ́yìn náà gbé tí wọ́n bá gbọ́wọ́ ọwọ́ lẹ́yìn náà gbé tí wọ́n bá gbé ní sẹ̀ńtímítà mẹ́ta mẹ́ta lẹ́yìn náà gbé kí ló dé tọ́lọ̀ ti pè wọ́n ní wọ́n lọ dọ́ọ̀lìn torí pé ala ò mọ̀kan wọ́n ń sin lọ́n pẹ̀lú àìmọ̀kan á ọlọ́mọdé o a gbọ́dọ̀ wá mà wa adúpẹ́ sọ́lọ̀ ojú ọ̀nà àti wá mà náà láwa yìí àmọ́ mùṣkílà tó wà ní pé bá ń ń gbọ́ torí tá à ń bá ń àbá ti olùmọ̀ láàrin wa láti ìjọ́ tá à ti ń sọ̀rọ̀ sànńdè àti <laughs> ala hal ìwọ tó lọ sí hajj ọ̀hún àmà béèrè pé wò la lọ inú ká lọ Mẹ́kà àbí ká lọ náà ni ó yí àbí ó yí ní tẹ́ sọ̀rọ̀ mi báwò. ọ sọ pé ọ ní ìsinsìn yambo lọ́ọ́ máa lọ àbí Riyadh naam àbí jezan ńbọ lọ́lọ́ ẹni mọ́kànlá lọ àwọn máa béèrè ni ńgbà tó ń sọ kalẹ̀ o sejeru láwọ̀ àbí jinin sẹ́sì náà lálọ́ ni àbí Baitul Laham mo rò pé yẹn torí àwọn lọ́ọ́ wòran ni. ẹni tó sì fẹ́ lọ wòran kò ní di timetable àmì ẹni tí ń lọ ṣẹ̀sìn ó ní di àkọọ́lẹ̀ àbí ò ní di ó ní di torí di eléyìí ààwẹ̀ táwọn mùsùlùmí ń gbà òun náà là ń sọ̀rọ̀ yìí ìdùnnú ń bẹ fún ọ níjọ́ tó o bá pàdé ọlọ́run ọlọ́run kò sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó dùnnú yìí. wala khalufu fami s-saimi atyabu indallahi min rihil misk òórùn ẹ̀rìn ẹni tí ń gbàwẹ̀ ó dùn lọ́dọ̀ ọlọ́run ó jù lọ síndà àlùmísìkò lọ. àwọn béèrè kan àti ẹ̀ máa béèrè ẹjọ́ sà sáàlì irun pákó lọ́sàn-án Ramadan ẹjọ́ sáàlì lo brush àtọ́sẹ̀ ìfọyín lọ́sàn-án Ramadan ṣé béèrè yẹn nítumọ̀. ẹ dákun ẹ dáhùn só nítumọ̀ àbí onítumọ̀ ẹ má ẹ má mi bóyá tí mo rò ní pé kò nítumọ̀ kẹ wá bá ń sọ só àbí onítumọ̀ ntẹ́yìn bá gbà ní kẹ sọ kí tó fi nítumọ̀ nítorí pé ń bẹ kò sí máa rin pákó kò dájú pé one over hundred rẹ wà àárín yín kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ torí karambani táwọn ẹ̀bá ti wá dé ẹjọ́ sà tá a lè rún pákó lọ́sàn Ramadan kásápò náà sá rẹ́gísítà question mo rò pé yé wa àwọn nǹkan kan wà tó ṣe é pé bíbéèrè nípa rẹ̀ kò ṣèyàn láǹfààní àìbéèrè nípa rẹ̀ ò níyàn lára. ọtọkùnrin pákó nígbàkigbà Ramadan ń bẹ àbí ò sí Ramadan ṣùgbọ́n mọ̀yà bíi tẹni tí máa ṣe ẹnu rẹ̀ sílẹ̀ láì kò tiẹ̀ fọ̀ rárá nínú oṣù Ramadan ipe kóun lè bá láǹfààní kẹnu wọn márùn kí ló kọ tiẹ̀ ọ̀bùn nítorí pé rírùn tẹnu aláwẹ̀ máa ń rùn kìí ṣàìsọnù lọ́fà ntọ́fà ni kíni àti nù ni àìjẹun ni nítorí pé tíyàn ọba jẹun ọ̀nbẹ́nu sábàbí tí máa mú kẹnu ọrùn ọba àwa fọnu jù bẹ́ẹ̀ lọ wàá tún máa gbóòrùn yẹn náà ni ṣùgbọ́n tíyàn bá rún pákò lọ́sàn-án àwẹ̀ nítorí pé ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣáájú gbogbo sọ̀lá àbí síwájú gbogbo àlùwàlá kò sí ní tó burú mbẹ̀ torí bó ṣe máa ṣe tẹ́lẹ̀ náà nù súnnà sí i. kò sí tó burú mbẹ àmọ́ kọkàn ajẹ pé torí pé Ramadan náà dé ọkàn béèrè béèrè kan tí ò ní túmọ̀ kọtọ nínú tó lè jẹ kárí ládàá níwọ̀nba nínú òun náà ní ká máa gbà wa ń gbà wa ń gbà àti gbọ́ kí gbogbo aráàlú ọ gbà wẹ̀ kí èèyàn má gbà ọgbàwẹ̀ nítorí pé ọgbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ni ọlọ́wọ́n bá ló sì pa aláṣẹ pé ká gbàwẹ̀ wàá sì jẹ́ni tó ṣe é pé ọ̀dọ̀ ọlọ́run ló ń ti retí ẹ̀san rẹ̀ kí sọ́dọ̀ èèyàn eléyìí ó jẹ́ kárí ládàá wọn bá nínú àwẹ̀ wa yàtọ̀ sẹ́ni tó ṣe é pé bẹ́ẹ̀ bá jí ẹjí mi o mùsùlùmí bàbá tèmi náà o tàkì mùsùlùmí bàbá mi òun ò tí ṣe kíni òun ò tí gba Islam kọ́dà a rí nínú àwọn tí ètí ẹsẹ̀ mùsùlùmí rárá tó ṣe pé nítorí pé wọ́n jọ ń gbélé pẹ̀lú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí jẹ́ mẹ́jọ àwọn ẹni tí èsè mùsùlùmí jẹ́ mẹ́ta àwọn ẹni tí wàá ṣe mùsùlùmí yẹn wọ́n wá ló wù àwọn bẹ́ẹ̀ ṣe máa jíjẹ sàárì yẹn ẹjọ́ tẹ́ bá jẹ́ jẹ́ àwọn àwọn náà fẹ́ bá yín wàláhì wọ́n wọn ẹnìkan wá ní à ẹjẹ́ àwọn kọ́rẹ́jì wọn tá máa ń gbà bẹ́ẹ̀ ó ṣeéṣe kí wọ́n padà gba islam à lẹ́nìkan kọ́rẹ́jì ike kọ́ wá dán sọ̀ láti wò à lẹ́nìkan kọ́rẹ́jì kọ́ wá dán àwẹ̀ wò à lẹ́nìkan ike kọ́ wá dán zakati wò à lẹ́nìkan kọ́rẹ́jì ike kọ́ wá dán hajj wò nígbà tí ó jẹ́ mùsùlùmí torí lábẹ́ òfin ọlọ́run ẹni tí èsè mùsùlùmí tó bá ṣe nǹkan kan nínú so ṣé nítorí pé o ti gba islam ni àbò ṣé nítorí pé ọ̀fẹ́ fi wá sí yẹ̀yẹ́ tabaalo ti gba islam alhamdulillah marhaban bika ahlan wa sahlan fil islam no nǹkan nǹkan ya no. know freedom tó ní náà ni ọ jẹ ìyà wọn rò pé yé wa kò sí àyè láti kó fi dánra wò gba islam kó lè bá a la torí ẹ kò sí nínú lànà pẹ́ni tẹ́ wàá jọ ń gbélé tí èsè mùsùlùmí ẹ wàá ní kẹ́ ẹ máa jíjẹ sáré torí pò náà máa fẹ́ gbáwẹ̀ kò sí àwẹ̀ kankan òun náà ò ní ládàá kan tó gbà ń bẹ̀ àwọn ọmọ rẹ ni ó mójútó báwọn sì máa gbàwẹ̀ ọgbà ládàá yàtọ̀ sí káfíìrì kéńté kọ́ wa ní kò náà máa gbàwẹ̀ àwẹ̀ kíni torí ẹ̀ lànà bisu allah sọ pé ẹnikẹ́ni tó bá gbàwẹ̀ nítorí pọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì gbàwẹ̀ nítorí pọ́dọ̀ ọlọ́run ti ń wẹ̀sán rẹ̀ kì í sọ́dọ̀ èèyàn kì í sọ́dọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń gbàwẹ̀ nítorí kó lè gba aládá lọ́dọ̀ èèyàn ni ó máa ń ṣẹlẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan láyé yìí ike tó bá ti di jọ́kìnní àwẹ̀ àwọn mọ́sálásí tí wọ́n ti máa ń ṣe tẹ̀síìrì ìlú pé bí àfa tẹ̀síìrì kan ó ń ṣe tẹ̀síìrì mọ́sálásí ńlá ìlú ẹ̀rí táwọn èèyàn pọ̀ níjọ́ alákọ̀ọ́kọ́ pẹ̀tọ́ àwọn tó bá gbààwẹ̀ kí wọ́n bọ́ bí àgbogbo ah, àná là ń gbààwẹ̀ bàbá olówó kan wà yọjú wọ́n pe kálukú tó wọ́n máa pín oúnjẹ fún wa àpò rẹsì kọ̀ọ̀kan mílíkì dọ́sìn kọ̀ọ̀kan ẹgbẹ̀rún márùn márùn náírà sẹ́yìn ọ̀kẹ́ níṣẹ́ ìṣe mùsùlùmí náà gbààwẹ̀ ńjọ náà àbí ẹ̀kọ́ ni à torí sẹ̀mọ́vìtà sẹ̀mọ́vìtà ṣé ọ̀wọ́n tápò ráìsì torí sẹ̀mọ́vìtà ẹlòmíì yá níyàn rẹ̀ padà ẹni tó lọ́ọ́ dìbò ìbò tí wọ́n máa dì ń ọ̀tọ̀ làníyàn tó gbé débi tí àpò ìbò àpótí ìbò wà lágbájá ló wọ́n tẹ̀ fún ńgbà tó débẹ̀ ó wá rí táwọn kan páàkì tírélà kalẹ̀ sẹ̀mọ́nvita àtòróró five litres tọ́ ọ bá ti lọ tẹ̀ fún lágbájá ká sì rí wá gbé sẹ̀mọ́nvita àtòróró tiẹ̀ lọ́ba yá nìyẹn padà pétọ gbàdọ ẹ pé eléyìí sẹnu rí òun fara mélèyún ẹni tó ń fẹ́ tẹ̀ fún tẹ́lẹ̀ náà kúkú fún nǹkan bọ̀ wọn alẹ́ gbàpò rẹ sí mílíkì dọ́sìn kan ẹnì kẹ́hìn tí èsè mùsùlùmí gan yóò di mùsùlùmí òjijì njọ́ náà nígbà tí odidi àwọn aṣíwájú ń di ẹ̀sìn tí wọ́n ń du àpò rẹ sí ẹyọ kan tí láwọn àníṣe fi jábọ́ lórí kálukú. nínú Ramadan sẹ́mi kó àwọn olóṣèlú wọn mọ̀ ṣe dáyọ̀ ya àwọn mùsùlùmí lẹ̀ nílùú kan ní local government kan lọ́dún kan wọ́n á ní kí gbogbo àwọn àṣà tó wà ní local government yẹn àwọn ṣe rí wọn wọ́n á gbé àpò rẹ̀ sí mẹ́wàá lẹ̀ mílíkì kátọ̀n kan ninety six pieces Aduru, mọ́ṣáláṣí jimá tó wà local government yẹn ọ̀n lọ bí twenty two àpò rẹ̀ sì mẹ́wàá fa ṣé tó bá gbé bàbá ìmáàmù ni wọ́n bá gbé lọlé sọ́run àwọn aráàlú tiẹ̀ sọ́run gbogbo ẹni tó bá ti pè lólùmọ̀ ìmáàmù kì í sà àwọn ọmọ rẹ̀ nìkan ni wọ́n máa gbọ́dọ̀ rẹ̀ àìmọye èèyàn wọn kò ránṣẹ́ sọ́dọ̀ rẹ̀ tí wọ́n gbé bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá sì fọmọ sọ́dọ̀ àfáà ẹ ìwọ ẹ̀yìn mọ́ àbí ẹ̀kọ́ ni àṣà ọlọ́ọ̀ni ń so oúnjẹ táwọn àṣà ń jẹ ẹ wá gbé àpò rẹ̀ sí mẹ́wàá lẹ̀ ìmáàmù méjìlélógún kátọ̀ mílíkì kan gbọ́ la ṣe fẹ́ pín kò tí sáwọn ará àà àwọn ìmáàmù jamiu ẹ dákun bóyá ní oṣù á ní dìjàkadì ó dìjàkadì ẹrù láàánú ẹlòmíì ńgbà tí ó tó rí wọn bá díẹ̀ tí ó rí rẹ ọ bá ń gbé sí làmì ni. àwọn tí wọn á pè wọn nígbà táwọn èsè mùsùlùmí wọn á wò wọn á rẹ́rìn àwọn aṣáájú ẹ̀sìn náà nìyẹn o àwọn aṣáájú ẹ̀sìn náà nìyẹn o tala rí bá bí àwọn tó lọ bá wọn tó o bá gbédé gan á tún kàn lábùkù pé kínni kí àgbàdo rẹ tó dáyé lọ́lọ́run ti ṣe ń tádìí ẹ̀ wá ń jẹ mo rò pé yé wa pé ẹ ẹ mọ́tò tó à ń ta yẹn gbogbo àwọn rẹ́sì tó à ń bẹ àkó wá fáwọn jàmáà ni ṣé àwọn jàmáà wa sọ pé bí ń pa wọn sọ̀rọ̀ kẹ́rù ọkọ̀kọ̀ bà ẹ dákun bàbá ẹ dákun ni ok gbogbo dúró ń bẹ̀ ń gbà táwọn jọmọ́ náà bá dé máa gbélé wọn lọ́lọ́kọ̀ kan torí tẹ̀ ẹ bá ṣe bẹ́ẹ̀ ńgbà ẹ bá kó lẹ̀ àwọn jọmọ́ náà pé ọlọ́run lọ mọ iye tí wọ́n kó wá <laughs> ẹ̀yin náà ti rọra sẹ́kọ́nà rẹ̀ wọ́n ní ọmọ pín fún wọn jẹ́ bó ṣe jẹ́ ìmánẹ̀ nítorí ọ̀pọ̀ gbọ́lọ́ngbọ́lọ́ gbáwẹ̀ wá ti aba ọdọ ọlọrun ọlọ́run sì ti ń wẹ̀sán rẹ̀ kì í sọ́dọ̀ èèyàn tọ́ba tí wàá kóńjọ alákọ̀ọ́kọ́ yẹn lọ wòran ara àfa tẹ̀síìrì nìkan bàbá bàbá bíi márùn níbo làwọn èèyàn lọ à wọn pín sára lónìí sẹ́mi pé lẹ́yìn kò dáa tó kágbáwẹ̀ nítorí kíni nítorí yóò àwẹ̀ yìí ká lè bá àrí ládàá ń bẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ àwẹ̀ àìjẹun lásán kò gbọ́dọ̀ jẹ́ àwẹ̀ àìmumi lásán kò gbọ́dọ̀ jẹ́ àwẹ̀ àìsúnmọ́yàwó ẹni lásán ó gbọ́dọ̀ jẹ́ àwẹ̀ tá a fi jìnnà sí gbogbo ntọ́lọ̀ ń ṣe lé wọ̀. téèyàn bá kóra ró jìnnà sí gbogbo ntọ́lọ̀ ń ṣe lé wọ̀ wàláì ń tanra rẹ̀ jẹ ni kò lè rí ládàá ká sẹ́rí èké ká jìnnà sí irọ́ pípa ká jìnnà sí ẹ̀gàn ṣíṣe òfófó kí ọjọ́ tá a gbààwẹ̀ kó má dàbí ọjọ́ tá a gbààwẹ̀ ká di àtúnbí nínú Islam pé á kí gbogbo ọjà yóò sì máa jẹ́ àwẹ̀ fihàn wò ń sọ̀rọ̀ àfìgbà tí mo ronú sóòótọ́ ni mo fẹ́ sọ àbí mo fẹ́ parọ́ sí nǹkan tí mo fẹ́ sọ yọ ọjọ́ tó ṣẹlẹ̀ àbí ọjọ́ sí nǹkan tí mo fẹ́ sọ yìí mo lè bá ìyọnu Ọlọ́run pàdé àbí ìbínú rẹ̀ màá bá ń bẹ̀ kí èèyàn máa ronú bẹ́ẹ̀ so eléyìí pàtàkì púpọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá mi sọ yìí sírù ètò ẹ̀kí ń tẹ́tí gbọ́ ni àbọ̀rọ̀ ọ̀bú etí kó báyàn lọ́la kéyàmà so èèyàn gbọ́dọ̀ ní fura jama torí kéèyàn ọmọ bá sórí ibú torí kọ́ ọmọ bá jẹ́ pé ìpín èèyàn nídìí àwẹ̀ téèyàn gbà kò ju ebi àtòǹgbẹ lọ kam min sa'imin laysa lahu min siyamihi illa al-ju' wal-'atash ọmọ pọ̀ nínú àwọn aláwẹ̀ tó ṣe pé wọn ò ní ládàá kankan di àwẹ̀ wọn bí ìbá ṣe bí àtòǹgbẹ wàláì bọ́pọ̀lọpọ̀ ṣe rí nu ọ̀rọ̀ ẹ̀yìn òfófó gbogbo àìdá olè gbéwìrì ẹ̀rí èké nínú oṣù Ramadan wọn ò ní pati ẹ dákun pé aláǹfààní àìjọ rẹ man lam yada' qawla az-zur wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ẹni tí ó bá ti lè sẹ̀rí èké lẹ̀ tí ó bá ti lè pátì ọlọ́wọ́n bò bùkátà kó má jẹun ọlọ́wọ́n bùkátà kó má mu. bákan náà nínú tí ó tún jẹ́ kárí ládàá nínú ààwẹ̀ Ramadan ní ládàá tó òun náà ní ká má gbẹ̀yìn níbi qiyamul layl salatu tarawih. àti sọ̀látù tahajjud kájẹ́ ẹni tí wọ́n máa kópa ń torí pé ẹni tó bá dúró yìí torí pé òun náà gbọ́ lọ́n gbọ́ ló sì ti ń retí ládàá rẹ̀ òun náà gbaru ládàá tá a gbà ń di àwẹ̀ pé gufira lahu ma taqaddama min dhanbihi ọlọ́run tó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ti síwájú sùn. ọlọ́run ló ṣe ká gbàwẹ̀ lọ́ràn yẹn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló ṣe ká dìde máa ṣe sọláàt lóru ramadan ní sunna kọ́ wáyé ká pati ó ṣeni láàánú ọba ni lọ́kàn jẹ́ láwùjọ wa péjọ alákọ̀ọ́kọ́ ramadan gbogbo èèyàn náà jáde gbogbo èèyàn náà jáde wá ṣe sọláàtù tarawih àwọn obìnrin jáde àwọn ọmọdé kéékèèké jáde àwọn bàbá bàbá náà jáde láti wá ṣe sọláàtù tarawih níjọ́ náà lẹ́ẹ̀mọ̀ pé mùsùlùmí pọ̀ ládùúgbò àti rọmọdọ́nà jẹ́ ndé mùsùlùmí ni wọ́n rọmọdọ́nà ti dé wọ́n wá sí sọ̀látù tarawih ìjọ alákọ̀ọ́kọ́ masha allah ìjọ ẹlẹ́kejì la ba's ìjọ ẹlẹ́kẹta la ba's tó àti ìjọ ẹlẹ́kẹrin mùsùlùmí ó bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní di nǹkan táwọn èèyàn yẹra fún ó bẹ̀rẹ̀ sí yẹra fún la hawla wala quwwata illa billah kí ló tó sì jẹ́ ìpè tí wọ́n máa fi sóríire àwọn ọ̀ka kún àwọn kan wọ́n ní ẹ dákun ṣé káwọn gbé àwọn lè má mú ránṣẹ́ tí wọ́n máa kí sọ̀látù tàràwíì fáwọn èèyàn lógun máa sọ ń bì á ní bóun ni wọ́n máa ṣe wọ́n ní torí tí wọ́n bá wá wọ́n rí i pé àwọn ké gbogbo alukurani tán nígbà tí rọmọdán náà bá sì tán. ani sẹlógúnmọsọ yìí náà torí ìtàǹkì tàǹkà lèyí láfi alamtara kaifa àwọn èèyàn máa sá ó wá ní tí bàbá adétá nídàájí àbí júzù kọ̀ọ̀kan láàmàkà lójúmọ́ kan júzù kọ̀ọ̀kan nu tí ìpọ́gbọ́n júzù abala kan láàmàkà lójúmọ́ kan bàbá tó kàtá ni. táàtò parí tarawih táwọn pé ẹ̀rù ń bà wá kọ́mẹ́jẹ pé ń gbọ́ ọba ya ìmáàmù gan ò ní lè wá sí má torí gbà tí wọ́n bá rí pé àwọn èèyàn sá onìkan náà ní kó máa ṣe ń yàrá abẹ́ sàdéhùn pé ká pè wọ́n wá kálukú ń ronú sí i torí àwọn kan ní ó gbé gidi wọn si sì Eh, ìdùnnú tiwa àti tiẹ̀ sí ni wípé inú rẹ́kọ́ọ̀dù àti rìpọ́ọ̀tù tí ọba kọ wọ́n kọ síbẹ̀ pé ah, mùsùlùmí Ògbómọ̀ṣọ́ o wọ́n gbárùkù ti tàràwé yìí dáadáa dípò lè má mú ẹyọ kan lọ́dún tí ń bọ̀ wọ́n pín mẹ́wàá. àmọ́ tó nà eh, ẹni tí ń wí gan tún fún un pamọ́ ni torí ọlọ́run kó tún wá sí tọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀rọ̀wíyẹ̀ táwọn èèyàn ń ṣe lónìí wàláì bí eré ni àkọ́kọ́ wọ́n ti sọ sọ̀látùl ìṣá kákòókò tótó wọ́n sínú láago méje ó kù ṣẹ́jú márùn àbáago méje kọjá àṣẹjú márùn-ún ti di ní aago méje kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ti pè fún sọláàtì làìṣà méjì àbọ̀ gẹ́rẹ́gẹ́ wọ́n ti sèkọ́ àmà wọ́n ṣe sọláàtì yẹn lásìdánù tọ́lá kókó tí ì tó ńgbà bá ṣe lásìdánù kásìkò sọláàtì làìṣà ó tó tó láago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn ti parí tarawih wọ́n ti lọ sùn lé.